ayé ẹ̀ tó. ó lágbára o ṣé orí àṣejẹ yìí oúnjẹ lọkọ rẹ yìí tí ò bójú ẹ̀yìn tí ò tiẹ̀ wo ipò tó wà ó ga o. gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n ra orúkọ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ti fi olórí burúkú rẹ̀ sílẹ̀. Ah! má sọ bẹ́ẹ̀ mọ́ à ń sọ̀rọ̀ òdì ńlẹ̀ awo torí bó ti ń sọ̀hún àṣẹ lè máa gùn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ wò ṣàrò ajá fi tiẹ̀ lẹ́sẹ̀gbẹ́ kan torí àṣejẹ tó ṣe ẹ̀jẹ̀ tán nítorí ọmọ inú rẹ̀ gangan ni mo ṣe pèsè àṣejẹ yìí nítorí tó bá dàgbà tán gbogbo ibikíbi tó bá ń dé báyìí ọ̀nà máa là fún ni ibi tó bá fìkalẹ̀ sí ajé ló fìkalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ni mi ì ṣe é tì rí ẹ̀ wò ṣàfọkàn ara rẹ̀ balẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n èmi ṣe ti gbà fọlọ́n gbogbo bẹ́ẹ̀ dábà ṣe máa rìnrìn àjò ẹ̀ láyé àkọlẹ̀ ti dúró so èmi ti gbà tètè mo ti gbà fọlọ́n. kéèyàn gbà fọlọ́n náà ló dá ṣe é ṣe kò tó mọ mi lè máa rí. bó wá ti rò ó mo sùn oorun mẹ́ta tí ọmọkùnrin ń sùn mo rò sọ́tún mo rò sósì pé èmi ni mo jẹ́ ọkọ fún ìyá yín tí mo dẹ̀ jẹ́ bàbá fẹ́yìn táwa méjèèjì dẹ̀ mójútó yín níwọ̀nba bí agbára wa ṣe ká àmọ́ ọmọ yìí èyí ìyá tó bí ó ti kú èmi bàbá tí mo bí kò sí lákàtà mi kí n lè máa mójútó gbogbo wa la dẹ̀ mọ̀ pé ọmọ tó bá ń dálé ayé ẹ̀ ṣe tí ò sí atọ́nà fún tí ò sí ẹni tó máa máa kọ́ṣọ̀n ẹ̀ tó bá ti fẹ́ misbehave irú ọmọ bẹ́ẹ̀ máa ya ìyàkuyà ni ìbànújẹ́ ló dẹ̀ máa jẹ́ fún èmi lọ́jọ́ iwájú ìyẹn ni mo ṣe rò wípé mo fẹ́ mú wá sínú ilé kí gbogbo wa máa gbé nígbé àlàáfíà nígbé ayọ̀ tí mo dẹ̀ mọ̀ yí pé <laughs> inú gbogbo yín á dùn sí ó jẹ́ ohun tí mo fẹ́ sọ. ẹ̀rí sọ àmọ́ bẹ́mi ṣe rí o ni wípé hmm, pẹ̀lú bí kọ́ndíṣọ̀n wa ṣe bad tó nù léyìn sí tẹ bá wò lẹ́ni tẹ bá lò léjì àwọn ibi tá a jẹ gbèsè dé awágún òró ń jẹ gidi jẹ mọ́nú ilé mo mọ bí mo ṣe ń sáré làkàlàkà káàkiri ọ̀dọ̀ ẹbí ará ojúlùmọ̀ ọ̀rẹ́ gbogbo wọn lórí wípé kí àwọn ọmọ mi lè jẹun kán lè láṣọ lọ́rùn gbogbo mọ́tò yín ẹ̀ ti dùtà nǹkan kò nǹkan ò bá kan lẹ̀ mọ́ báyìí nísìn ìjọ làwọn ọmọ ilé sọ wípé òkè àwọn fẹ́ fọwọ́ sọ̀yà àwọn ti jẹun bóyá ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mejì wọn gan agídí ni nígbà míì sometimes máa kàn díjú pé ẹ wá lọ́sùn bẹ́ẹ̀ ẹ ṣe nínú yílà yìí lòyìí náà lẹ tí wàá fẹ́ mọ́mọ kan wá kó tún wá papọ̀ máwọn tó wà ńlẹ̀ ẹ ṣe kó lè bàa tó wọ́n jẹ ni àbí kó má bàa rí nǹkan kan jẹ mọ́ rárá tẹ́lẹ̀ mi fẹ́ kẹ́ ẹ rò ó. <laughs> my dear mo ti rò kọjá bíi tíwọ náà lérò pé mo lè rò dé ó ti rò ó ah mo rò gan-an ṣé báwa nìyí àṣìhòhò aṣọ ló wà lọ́rùn wa yìí kò dẹ̀ sígbà kan pé ojúmọ́ mọ́ tí èmi pẹ̀lú ẹ tí a ṣọ́gù yìí pé bó tiẹ̀ jẹ́ méjì bó ṣe sọ pé ká jẹun ọmọ tó wà ń ta yìí bóyá ẹ̀ẹ̀kan lóró ń jẹjẹ ni o bóyá ẹ̀ẹ̀mejì ni bóyá kò tiẹ̀ rí rárá èmi ò máa mọ̀ ṣùgbọ́n tó bá wà ń bí amójútó àwà ọ̀rọ̀ làákàyè ló sọ. So àmọ́ madia ọmọ yẹn ń bọ̀ nulẹ̀ ó dẹ̀ ń bọ̀ ní kíákíá ó bọ̀ ó ń bọ̀ lé. Mm. ọ̀rọ̀ ni bàbá yín ti sọ kalẹ̀ yẹn mo lè mọ̀ pé fi ti ara yín gbọ́. wọ́n mi kí la fẹ́ ṣe báyìí ní tèmi mọ̀ ni pé òjò ti ń pa ogún ẹ̀yà àti dádì bọ̀ òjò ti pẹ́ tó túmọ̀ sí pé ẹ ti mọ dádì dáadáa lánàá kó tó dé ni báyìí ni wọ́n ṣe fẹ́ ṣe nǹkan wọn kò ní yí padà ẹnu ẹ̀ láti kó sí. well gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi ṣe sọ a lè bá yín dá sí you know dad is the head of the house and he has the final say ẹ máa fara mọ́ náà ni o. àbẹ́ eh, eh, ìrọ̀lọ́wọ́n ọba kì í ṣẹjọ́ yín ọmọdé yín ò tí ì mọ òògùn òun ló ṣe ń pè lẹ́fọ̀ ẹ ríran tó bá wọlé. my dear my dear ọ̀rọ̀ ṣáà ni mo bẹ́ẹ̀ sọ látàárọ̀ ó dẹ̀ fi mí sílẹ̀ wá jókòó bíbá èmi ò mọrú àwọn ọ̀wà tẹ́ máa ń wù yìí mi ì mọ nǹkan tó máa ń jọ lójú mi gbà mí mi gbà mí pàápàá mi ì ní mọ nǹkan tó yẹ kí n sọ. So because kọ́nà kọ́nà máa kẹ́yàn ṣì sọ ni èmi àti ẹjọ́ sọ̀rọ̀ onulé owó ajẹ́ kó owó àfi sẹ́ẹ̀ wá fi jókòó síbi báyìí ṣé mo kọ̀rọ̀ tí mo sọ sọ̀rọ̀ wèrè ni. àbí kí ni ká ti pé gbogbo kátikàti àti jákujàku tẹ́tí ẹ̀ máa ń ṣe káàkiri gbogbo gbà ṣé mo máa kú sórí eré ni. àwọn ọmọ làwọn lọ sí skul ẹ̀rẹ̀ jókòó síbi báyìí ẹ̀fọwọ́ ara mi rọrí wọn náà lọ sí skul ìwọ̀nba sílẹ̀ méjì tó dẹ̀kù bọ́lá ìlú lọ́wọ́ àlọ́wọ́ ẹ̀kọ́ torí báyà sì wọn lọ́pọ̀ obìnrin gbé wẹ̀dẹ́ ó ń kọra torí kò sówó ẹ̀ẹ́dínní kan kẹ̀kẹ́ ìgbà tí kò bá sí lọ́mọ àmọ̀ pọ́bìnrin lóníwà kan mo ní iye báyìí ló wà lọ́wọ́ ti tèmi o kò dẹ̀ fọ́ òkun ìyẹn dọ̀ràn. àkúrẹ́lẹ́ àṣẹ́sì ń jáde. Mm, no mo kàn fẹ́ gbatẹ́gùn ní ta. ẹ gbọ́ àsọ̀rọ̀ tó dá lọ́wọ́ lọ gbatẹ́gùn wèrè tó fẹ́ gbàjarè. tó rẹ̀ dá mi lóhùn ọ̀rọ̀ tí mo sọ ẹ̀gbọ́n kan dání má jẹ́ ká fi kọ́ra sí ọ̀rọ̀ ni kò jẹ́ ká bára wa sọ ó kàn láwọn béèrè kan tí mi fẹ́ béèrè láàrin èmi pẹ̀lú ẹ̀ bá a ṣe ń làkàkà lórí àwọn ọmọ yìí ta ló yẹ kó kọ́kọ́ jẹ wọn mọ́. irú àwọn irú ìbéèrè burúkú ni ta ló yẹ kó kọ́kọ́ jẹun ọmọ tí ò bá ṣobìnrin yes. tó dífá fún pé ìwọ àbí. lágbára Ọlọ́run. ok wọn lè máa lọ ṣe ọmọ gọ tọ́jú ọmọ ó jẹ́ lóyìnbó náà náà wà ká lọ síbẹ̀ ẹ lọ kémi máa mójútó lé kò dẹ̀ ní kòrò kò dáa kò ní kòrò. kò ṣe now bá a ṣe wá ń làkàkà yìí ta ló wá yẹ kó ṣe wàhálà jù lórí ìtọ́jú àwọn ọmọ yẹn. ẹ̀wà tọ́lọ́run gan dọ́kùnrin tó lórí ẹ̀ fúnra rẹ̀ gan ó fìdí ẹ̀ múlẹ̀ ìpọ́kùnrin la máa sáré kiri èyí tí ó bá ṣe pé condition tó ṣe àṣẹ bẹ́ẹ̀mi àti ìlàjọ ṣe é ṣe ṣe bí bùkátà tí yín nìkan nìyẹn mm. èmi torí pé mo wà considerate náà lójú wá jẹ́ pé àwọn méjèèjì lájọ ń gbé ọlọ́run gan ti sọ wípé orí ọkùnrin ló wà. Mm, mm, ọlọ́run ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa ok bá a ṣe wá ń ṣe wàhálà yìí tí wọ́n ń jẹ wọn ọmọ lọ tèmi mójútó lé ta ló yẹ kó kọ́kọ́ kú náà méjèèjì. wọ́n ló yẹ kó kọ́kọ́ kú náà. ọkùnrin ni àti gbé bàbá rẹ̀ lé àbórin wa kọ́ yẹn. bẹ́ẹ̀ni nínú ìtàn ọkùnrin kọ́kọ́ máa ń ṣáájú kú báyìí obìnrin ló máa kù pẹ̀lú àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ká máa bá àwọn ọmọ ọmọ ẹ̀ nọ́ọ̀sì ọmọ wàá mo fẹ́ lọ bálágbájá bímọ a máa bẹ́lẹ̀ ìgbọ́mọ ẹ̀pọ́n a máa bá gbọ́ ọkùnrin ló máa ń kọ́kọ́ kú ó nọ́mà. Hmm, hmm òótọ́ ni òótọ́ ni òun lẹ ṣe pọ̀ náà àwọn landlord nísìn ìyẹn náà dà ṣòwárì níwọ̀nba àgbà tó jẹ́ pé ìwọ ló máa ọkọ̀ jẹ wọn mọ́. lágbára ọlọ́run. èmi ni màá tún kọ́kọ́ kú hmm? ó dẹ̀ sọ́nà ọ̀rọ̀ ẹ nígbà tó bínú dé nìsín olóolówó díẹ̀ wá wá ṣe bí ẹni jáde wàá bá mi wá owó kún láti kó fáwọn ọmọ yẹn lọ nítorí pé èmi tó ń bá sọ̀rọ̀ yìí ṣe ń gbá yín kò sí lọ́wọ́ èmi mo ti sọ fún ẹnu lè tẹ́lẹ̀ àbí òótọ́ ni <laughs> eh, kú jẹ́ kémi máa ṣèwọ̀nba tèmi lè ṣe kó tó di pé mo kú àbí. ṣé o mọ̀ pé òun wá wàhálà kò sẹ́ni tó. irọ́ kò sí wàhálà ọlọ́run ò ní mo ní kọ́. hello. Hmm. níbo hello hello ẹ kí ló sọ fún ṣẹlẹ̀. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ yìí ta ló máa kọ́kọ́ kú ta ló bá kọ́kọ́ kú lẹ́yìn ọ̀hún pé kọ́kùnrin kọ́kọ́ kú obìnrin ló máa jókòó táwọn ọmọ ìpínlẹ̀ máa tọ́ wọn dálé kí ló ṣẹlẹ̀. níbo ló dà ẹ̀wọ̀n ní gbogbo lẹ́yìn báyìí nìsín ṣé ọ̀rọ̀ kọ́kọ́ lọ́ọ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ẹ̀ṣọ́ ẹ̀mí náà ló mú ṣeré káàkiri lọ bẹ́ẹ̀ yẹn má wọrí máa lọ alọ́ ní títí àbọ̀ tèmi ilé làpótí tèmi máa jókòó dèdì wàá bá mi bíbà yìí bó bá dẹ̀ fẹ́ kú kó o kú ká kúkú mọ̀ pọ̀ sí bá dẹ̀ mọ̀ pé mi mò ń sáré kiri gba olóhùn rẹ̀ ní kú. hello. ẹ káàárọ̀ sá. oh how are you? Ah, ibi lẹ́yìn wa mọ́mí yín kọ́ ẹ ah, my dear. Ah, yes, okay. sọkọ ẹ. o ẹ ń fojú wo mi bẹ́ẹ̀. ṣé bó lọ́rọ̀ kan tẹ́mi àti ẹ̀ ń sọ kó tó di pò lọ bọ́ọ̀lù ṣe wá wá fà. jẹ́ ká jọ kọrin kan o fẹ́ kọrin ok o mọ nǹkan ṣé o mọ̀ pé mo sọ fún ẹ wípé mo send proposal síbi iṣẹ́ yes you did. àwọn náà pè mí tí mo fi ìgbà tí màá débẹ̀ ọlọ́run ti ṣe wọ́n fún mi ní contract worth five million naira. Ah, jésù olúwa olúwa ti ah, ṣe ìṣọlá sọ̀rọ̀ mi dayọ̀ eh, olówó orí mi ẹ̀rù jẹ̀jẹ̀ àlè mi lè ṣe eh, olúwa ti ṣe èdùmarè sọ̀rọ̀ wa dayọ̀ olówó orí mi ah, ìṣọlá. Congratulations. Yes. Oh. Um, Congratulations on coming. School tí ẹ̀yẹ ń lọ. Yes, daddy. Now, ṣé ẹ mọ̀ pé ó ti yẹ school? Yes, daddy. Ti owó ò jẹ́, owó yẹn wá ti flow wọlé. Hmm? Now, gbogbo àwọn needs yín tẹ̀ ń cut ta ni kẹ́ ẹ máa cut ẹ̀ tẹ́lẹ̀. Ẹ má cut anything. Ẹ lọ mú wá in full. Oh yes. Because you guys are going back to school today. Ah, Ọlọ́run ò ṣeun, Ọlọ́run ò ṣeun. In fact máa tún fi owó kún fún yín. ṣùgbọ́n bí wọ́n ṣe fún mi tí mo kúrò èmi ṣe ń rò pé ṣó lóòótọ́ ni mo ṣe rí aláàtì ní gbàgà ọ̀hún the entire money the entire five million now táwọn ọmọ nìyẹn ìwà wa bá mi wọ ọjà níbi tí ọjà dùn sí àwọn oúnjẹ tí a jẹ in the last five six years. bẹ́ẹ̀ni panla ni o ọkọtọ ìgbín kankan everything. ah ìṣọ̀lá. kí gbogbo wa enjoy ara wa. òun kú láéláé. amen. èmi àti ẹ báyìí àjọ máa ṣèyá àwọn ọmọ wa pẹ́ títí láéláé. àjọ máa máa jókòó jẹun ọmọ ni. èyí tá a ti wá ń jẹ kò ní kúrú lẹ́yìn. àmín. a ah, ò ṣe ìṣọ̀lá. in fact tí iṣu àwọn ọmọ yìí bá jiná àjọba àjọba jẹ ni a máa jẹ pẹ́pẹ́pẹ́. àmín àmín. and um, ẹ̀yin ọmọ ẹ má wá bínú nígbà tí ẹ̀yin ń kọ tí ẹ̀ ń kọ èmi pẹ̀lú ìyá yín fẹ́ continue celebration. Congratulations. wow! Oya, oh, oya, oya, oya. Owó mìíràn ni. Ṣé bàbá mi máa ti fẹ́ parun lójú ẹ̀mí rẹ̀? Àwọn other companies ń kọ̀ wọ́n láwọn bá wa ṣiṣẹ́ mọ́. Ṣo fẹ́ gbọ́ níbi tó burú dé? kò sí òṣìṣẹ́ kankan tí a jẹ lówó oṣù ní company wa títí kan cleaner tó kéré jù gbogbo ohun pátápátá là ń jẹ oṣù ó ti wá di nǹkan tìjú fún mi tó jẹ́ pé ìgbà míì tí máa fẹ́ wọnú ọ́fíìsì mi lọ báyìí ẹsẹ̀ mi máa ń kọ́lẹ̀ o in fact gbogbo wọn mo ti ń fi style style mo ti fi ń pè mí láwọn kò dé rí bẹ́ẹ̀ gbogbo àwọn kinní yìí ni ò jọra wọn àbí ìgbà wo ni bàbá mi ṣaláìsí tí gbogbo nǹkan tó fi sílẹ̀ tó wá fẹ́ da ọrọ̀. ẹ ó ti sú mi ṣé bí ṣe máa wò mí ràn mi mi I don't know what to do again. It's okay. Sorry, Ayọ̀bámi. Ṣé orílẹ̀ ayé yìí kò ṣe é predict? àwọn ẹ̀dá èèyàn kò sẹ́ni tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ in the next minute òun làwọn àgbàlagbà ṣe máa ń sọ wípé nǹkan tó dáa ó ń fàdúrà èyí tó kù díẹ̀ káàtó ìyẹn náà ń fàdúrà sórí sọ́mọ̀ tó wà ń ta ẹ̀ òjò ń rọ̀ ni òòrùn mú ni kò sẹ́ni tí ó kàn ọ̀rọ̀ ilé ayé yìí bí ọ̀run máa wò ni kò kí n ṣọ̀rọ̀ ẹnìkan ṣé ṣe wá rí ìtọ́wà ń ta ń sìn yìí kò sẹ́ni tí ó kàn ibi tó lágbára dé èmi ti wà lórí ìjókòó yìí salary four months òun ló jẹ mí so everything is difficult in the country kò ń ṣọ̀dọ̀ ẹnìkan so all we need to do is be prayerful. And I can assure you, baby, with time, everything will come back in place. So ṣé torí ẹ̀ ló ṣe wá jẹun? Ẹ́ eh? to ah, ah, mm, mm, mm. rí hmm, tó one pint of blood ni. Má fi ìrònú dá nǹkan mílẹ̀ sára ẹ o. Ìrònú kò lè solve anything ó tiẹ̀ tún máa dákun fún ẹ ni. so we only ní jẹun yẹn má You will be angry. Oh, ní jẹ́ dìde jọ dìde dìde dìde go dey cheer up just cheer up for me. àyànmọ́ ẹni o a kò máa ṣe pín o kádàrá rí nùnùnù. ṣe rí pípé tí mo bá rí bọ́ mo fẹ́ kẹ́ tẹ́tí gbọ́ mi dáadáa ẹ̀rẹ̀ mo pé ìṣàn tí bá ti pè yín mo máa ń fẹ́ kẹ́ máa fún mi mo fẹ́ kẹ́ mọ̀ pé omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ nínú ilé now eh, Akọ́rẹdé level ẹ̀ ó ti lọ sókè láti wákàtí ìlọ ohun tó bá nọwọ́ sí ó ti di mímú fún hmm. ohun tó bá fẹsẹ̀ tẹ̀ ó ti di àtẹ̀gbé nínú ilé àṣẹ tó bá pa ẹnikẹ́ni mọ́mí kò yọ yín sílẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ mo rò pé gbọ́ mi nítorí pé wọ́n nílùú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò sí ẹni tí ó bá rú òfin tí mo sọ yìí áá rí pípọ́n ojú mi á rí pípọ́n ojú mi torí ìdí èyí kẹ́ tẹ̀lé tí mo sọ ǹjẹ́ alẹ́ ni tó lọ́rọ̀ kò sí mọ́mí ẹ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa ń ṣe gulegule pẹ̀lú àwọn ọmọ yìí so tí ẹ bá ní nǹkan behind your mind ẹ jẹ́ kí n mọ̀ kò sí good mo fẹ́ fi ìbéèrè lórí bó tilẹ̀ jẹ́ wípé akóredé lẹ̀ ń pè láti lẹ̀ láti ìsinsìnyí lọ lẹ́fọ̀lẹ̀ tó ti wọ elevated ó ti di ọba. ọba gba etí ẹ kò sí tó máa ṣe ọba nílìsì ó ti ba lórí everybody. Ah. bí èsì ẹ kẹkẹ kó parí ni mo ń lẹnu tí ẹ bá fẹ́ kí àbẹ̀fẹ́ pé kábíyèsí ni kò ṣe pé wàá dúró wàá ṣe kábíyèsí ó máa tẹ kábíyèsí ni àṣẹ tó bá parí ẹ gbọ́. kọ́rédé ṣé wọ́n lọ́rọ̀ láti bá wọn sọ. mo ní. go ahead go ahead. ọ̀rọ̀ wa lákọ̀ọ́kọ́ náà ẹ ṣe mo dúpẹ́ fún gbogbo àwọn àtúntò mm. tẹ́ ṣẹ̀ṣẹ̀ tó yìí. Mm nǹkan tí máa kọ́kọ́ sọ ni pé gbogbo yín nínú ilé yìí yàtọ̀ sí dádì because ẹ̀yin báyìí ẹ ti di bàbá ọba mo fẹ́ kí gbogbo yín máa rí mi bí ọba. kì í ṣe bí ọba àwọn náà mọ̀ pé ọba ni ẹ́ oh. èmi mọ̀ pé ọba ni oh. ọba ni ẹ́. ẹ ṣe dádì ẹ ṣe ọba oh, ẹ ṣe ẹ gbọ́ bí dádì ṣe sọ́nsìn hmm. ọba ni mí. Mm ṣẹlẹ̀ yẹn pé ọba ó bá lórí ohun gbogbo oh, no yàtọ̀ sí mọ́mì o mi ò ní ìbá lórí mọ́mì ibi tó sọ ni o ti yé mi go ahead bẹ̀tà ṣẹ́ àṣẹ múlẹ̀ hmm. lọ́dọ̀ mọ́mì. of course uh-huh. now tẹ bá wá fẹ́ kí mi láàárọ̀ gbogbo yín o hmm. ẹ ṣe kábíyèsí o. ẹ gbọ́ bẹ́ẹ̀ èmi náà wá sọ pé ọba ń kí yín ìwọ yìí tó bá tẹ́lẹ̀ pé tó bá pàdé mi lọ́nà ìwọ kọ́ lè ṣe sáàkì o do you understand. ó rẹ̀ pé lórí burúkú ni o rò pé lóṣì ni wà á ti dá díẹ̀. bàbá ẹ̀ sọ̀rọ̀ ẹnu tiẹ̀ náà yọ̀ ń pèrè lọ́ba kí ló rò débẹ̀ wọ́n ti sọ náà wọ́n nílé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà tó bá pé yẹ ẹ wà láyé ni á tiẹ̀ fún mi láǹfààní àti lọ béèrè ipe ṣé lóòótọ́ àti lódodo ṣé bàbá yìí ló bí ẹ fún torí kò lè jẹ́ bàbá yìí ló bí ẹ fún kẹ́yìn méjèèjì kẹjọ sùn kẹjọ kọrí sí nìkan so irú eléyìí tó ti ń tòrò látijọ́ yìí ṣé ọmọ pé mo dẹ̀ ń sọ náà mo sọ fún bàbá ẹ ó dàbí ìpá àtiwọ àtẹni tó fi ẹ jọba ó dàbí ìpòrò ẹ̀yìn méjèèjì òpin ó dàbí kòkòrò ń jẹun lórí ẹ̀yìn méjèèjì tó bá yẹ pé ojóbìnrin ni màá nítorí pé o ṣẹ̀fọ́ fún dádì ẹ̀jẹ̀ ó dàbí ìpéyàn ló ṣe sọ wọ́n di gbẹ̀wò dání torí tó bá yẹ pé kò ṣe pé àwọn náà ẹni wọ́n kàn ń yọ anyhow ìwọ ajókòó síwájú èmi wàá máa ní kó máa pè é lọ́ba ṣé wọ́n ń jọba ní ìrọ̀dúnrọ̀ ìyálàjà èkú ìyálàjà lé ìyá pọ̀nípọ̀gbọ́ ìyálàjà ilé ibi tó ti wá ṣé wọ́n ń jọba bẹ̀ ni àbí bàbá ẹ̀ pa ẹ̀ ó pẹ̀sọ̀ fún ẹ títí ó ní ìrọ̀dúnrọ̀ àwọn ìpọ̀nípọ̀gbọ́ ìyálàjà bàbá náà bàbá àwọn kan jọba rí. ọdẹ ni ẹ tí ò bá jẹ́ pé o jẹ́ ìyanu lé balo stupid èmi màmí mo sọ̀rọ̀ kalẹ̀ ìwọ wá jẹ́ ìgbà omi ó dàbí pé ẹ ti fẹ́. ìgbà wo ni yé dé sí ẹ. ẹ ti fẹ́ kú o. kọlọlẹ. ẹ ti fẹ́ kú o èmi ò mọ̀ pé máa yá o mo rò pé máa pẹ́ tẹ́lẹ̀ ni o èmi ò rò pé mi ò mọ̀ pé máa. tó bá ń wẹ̀ àṣẹ tó lè fi lélẹ̀ kí ẹ̀yin má mú kí ẹ má jẹ kó mú láti. ọba ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀. ṣé tiwa ò ti báwo ni tiyín ṣe fẹ́ gbé nínú ilé báwo ni tiyín ṣe fẹ́ gbé nínú ilé tí mo wà nínú ọkọ ti tí mo sì ń jẹ́yàwó níbẹ̀ tàwọn ọmọ tèmi á gbé ẹ fi sílẹ̀ o ó fẹ́ jọba ni o bó ṣe máa ń bẹ̀rẹ̀ òjò bẹ́ẹ̀ yẹn lọ ẹ má wọrí ó máa jọba ṣerú bàbá ẹ̀ yẹn á sì débi tó jẹ́ pé á fà kalẹ̀ báyìí wọ́n á dẹ̀ fi jọba á níjòyè odindi ìlú kan lòun fúnra ẹ̀ máa máa dágbé tó bá ti jẹ́ ti tọ́ba ni ẹ má wọrí bó ṣe wà yóò ti jọba tán èmi fúnra mi máa make sure kó jọba torí tí ò bá jọba kò ní kó òun lè yí. bí tẹ bá mi kiri sílẹ̀. kí ló tún dé báyìí. lórí ọ̀rọ̀ owó bọ̀ torí tí mo bá sọ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ irọ́ ni mo ń pa mi mọ tó ń ṣẹlẹ̀ rárá. kí ló ṣe àwọn ọmọ. Ah, jọ ṣó fi àwọn ọmọ mi ṣó fi tẹ́lẹ̀ owó ni ṣó láìsí kí àwọn ọmọ mi ni ọmọ wọ ó dàbí epo láìsí àwọn ọmọ dàbí epo ti lògùn wọn ó dàbí epo wọn tẹ́lẹ̀ níbi ó dàbí epo fún wọn rúbọ nkankan tí òye mi fẹ́ go straight to the point i don't have time to waste kókàn dẹ̀ jẹ́wọ́ fún mi mo lò wọ́n o kí n dẹ̀ mọ ohun tí mo fẹ́ ṣe torí ìgbésẹ̀ tí mo fẹ́ máa gbé sí mo ti rí bí àwọn ọmọ yẹn ṣe ń rìnrìn ayé wọn sí mo ti rí pé ọwọ́ ayé tàbí ọwọ́ bàbá wọn tàbí nǹkan kan ó ti wà nínú ayé àwọn ọmọ yẹn àwọn ọmọ mi ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látìgbà tó ti mú akóredé àbákòṣìlè tó ti mú wèrè ẹ̀ wá ní yìí àtìgbà yẹn ni mo ti rí pé a lot of things ó ti go wrong àwọn ọmọ mi wá dàbí ìgbà tó yẹ pé wọ́n lu ayé wọn wọn ò lè rìn mọ́ wọn ò lè ṣe bí wọ́n ṣe ń ṣe ara wọn ò já fáfá mọ́ tó máa ń wò mí gan wọn kì í mọ̀ pé mi ni màmá àwọn mo máa ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn you see a lot of things mo máa ní ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe nísìnyí mo wọ́n pé àwọn ọmọ mi ti ń rìn dì ẹ̀rù ti ń bà wọ́n nílé bàbá wọn ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ọmọ mi ló fi tẹ́lẹ̀ ọlá àtọ́là torí o ti ń kọ́lé òun ṣe káàkiri gbogbo ẹ̀ jọ nítorí kọjá wá fún mi ní there is no problem I know what to do. bá jẹ́ pé ẹnìkan ló ń pò pọ̀ àdúgbò fún tàbí tó ń sọ̀sọ̀kúsọ fún ìwọ pẹ̀lú ẹ̀ ti ṣe orí yín ò pé torí tí orí yẹn ò bá tiẹ̀ pé ṣé kò yẹ kó rí ìwọ pé orí ìwọ tí ò wá pé ló dùn mí wá wá wá ọ̀gbẹ́ni má jẹ́ kí n fọ́ tẹlifíṣàn ìmọ́lẹ̀ o nǹkan tí mo bá ẹ sọ òun ni kò dá mi lóhùn ṣó lọ àìsí kí àwọn ọmọ mi. mo mọ̀ pé ò ní jẹ́wọ́ àṣẹ burúkú tẹsẹ̀ mo mọ̀ pé ò ní jẹ́wọ́ wàá wá làwọn ọmọ mi náà wàá fi wọ́n wàá fi wọ́n ṣe kọ́kọ́ náà wàá wá wò mí sùsùsùsù wá ọ̀gbẹ́ni ìwọ ni mò ń bá sọ̀rọ̀ wàá wá wò mí sùsùsù wàá sọ fún mi ń bá wọ̀ rí èmi tí mo bi tí màá gbà mú ẹ i know what to do bó wá jẹ́kú ló lóko bí kìtàkùté ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ìwọ̀ náà àgbà òṣì. wọ́n ti rí ẹ̀jẹ̀ ajá ẹ̀jẹ̀ níta ló ń jà lẹ́ǹkù léwu ṣí o àǹtí a ní kẹ́ ẹ wá owó wa ká develop Dubai ó ti bọ́ sí gbòòrò ẹ wò tẹ́ bá ń gbọ́ wà wà wà mọ́tò ló ń kọjá ń bí ẹ náwó síbi kó di ilé ńlá fún yín. ẹnì kan ṣoṣo mo understand nǹkan tẹ́ ẹ sọ as a matter of fact ibi tí ẹ sọ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ máa máa ro nǹkan kan o ṣé bí mo ṣe wà yìí I have two other buildings in Lagos àti àwọn tó tún tóbi jù báyìí lọ ṣe nígbà yẹn ìgbà tí mo rí ilẹ̀ yìí ó cheap mo dẹ̀ láìkí ibi tó wà òun ni mo ṣe sọ pé kébì náà sáré rí nǹkan mọ́lẹ̀ pẹ̀lú owó tí mo ní lọ́wọ́ ń gbà yẹn àmọ́ ọlọ́run ti ṣògo ẹ̀ ní ayé mi mo wá rò lọ́kọ̀ọ́ra mi pé shortly between Lagos and Abeokuta just because I have a building here it's not going to be very easy for me ṣe dẹ̀ mọ ọ̀rọ̀ ilé náà tó bá tún gbé rẹ́ǹtì nísìnyí ṣé mo fẹ́ máa ráyọ̀ á máa ṣẹ́ẹ̀kì pé kí ló bàjẹ́ kí ni mo bàjẹ́ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé láńlọ́ọ̀dù sí nítòsí ìlòkulò ló máa ń lólé kó tó di pé ó dẹ̀ máa sọ elédè nǹkan mi mọ́ mi lọ ó dáa kí n ta bó ṣe wà yìí nísìnyí kí n rówó yẹn gbà ní kìsì tí wọ́n dẹ̀ ní láti ṣe mí máa wá lẹ́ra sí èkó. ẹ ṣe irú yẹn kò rí bẹ́ẹ̀ o. ó ṣe rí nìyẹn o. tá a bá kúrò bí n sè four minute drive shoprite lẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ ní èrè àìlásán ilé epo tó wà bí ó tó fifteen owó ló máa mú wá fún yín. mo mọ àmọ́ ah, àdáyà ṣé kọ́ lára àwọn wákàtí ló sọ̀kà ẹja máa bá nǹkan tá à ń sọ lọ ó lè jó àwọn olóògógóró yẹn. Ah, olóògógóró lásán ò ṣe kalẹ̀ síbí bàá ní láti jìnnà kó má lọ kó bá mi. àǹtí ẹ ṣàfilẹ̀ ó lè jólè ló jà o. Ah! tán bá ti fọ́ wọn lórí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ burúkú tán lọ ṣe ni ẹ má dédìí ẹ̀. àní ẹ gọ́gọ́ ló fi wà dangerous jù tó bá kú sínú bíbá yèmí ni mo ní compound and it's a first area èmi ló máa fi yẹ kó bà. ẹ̀yin kọ́ lẹni ó léwu tá à mọ̀ bó ṣe débẹ̀ ẹ má fọwọ́ kàn. èyí tó léwu jù ni pé mo fẹ́ ta léyìí ni mi fẹ́ kí lè yí problem mọ́ mi lọ́wọ́ ẹ wò tí bá ti tà tó lè wá kú síbi. ẹ má fọwọ́ kàn ẹrù jọba lélẹ̀ ẹ fi lẹ̀. ẹ má fọwọ́ kàn. ó ṣe mí o ó ṣe mí o ó ṣe mí o ó ṣe mí o ṣe mí ó ṣe mí ẹ wá o mi gbé ẹ ká gbé o sọ́spítù ẹ ká gbé lọ o tí kò bá ṣe bẹ́ẹ̀ yẹn sí yìí ó yẹ máa di wàhálà sí mi lọ́rùn yá. kí ni yóò ṣe gbé o. kí ló dé àwùjọ bá nìyí. ẹ eh, na ọkọ mọ́nà ju wàhálà náà ni tó bá kú sí kí ni mo fẹ́ sọ mo tó bá ṣe wà láyé àmà ròyìn bó ṣe débi báyìí ó yọ yọ yọ ẹgbẹ́ mi gbé ẹ̀jẹ̀ ẹgbẹ́ mi gbé jẹ́ ká gbé jẹ́ ká gbé ẹjọ́ ẹjẹ́ ká gbé jẹ́ ká gbé ọkọ. get in touch pẹ̀lú àwọn family ẹ̀ kọ̀ọ̀kan. Oh, family ẹ̀ báwo mi ní bọ́ọ̀dì as a matter of fact títa ti gbé gan kó àwọn èèyàn ṣọ́bẹ̀ ní pé ṣùgbọ́n kí sọ́ba rẹ́ni bọ́ọ̀dì tó ń wáyàn ọwọ́ ọ̀rẹ́ ní bọ́ọ̀dì. báwo wá ni police report yẹn. mi ò kọ́ as a matter of fact ìgbà tí máa dé bí ìbàdí yìí kan àwọn ohun ẹ̀wọ̀n tètè àtẹ́ǹsì mi ọkọ rẹ pẹ́ pé mo mọ̀ rí. ò ìbínú ni o ti mọ̀ pé normal thing tó máa ń ṣe ń bíbá yín yẹn ó ti yẹ má bínú má bínú má bínú ó oh. response treatment ara ẹ ti wà ok even àwọn oògùn tí mo fún sìn sorry I'm oògùn tí mo fún sìn lọ́yẹ́ kó To báyìí tó bá ti jí a máa try discharge ẹ then mọ́tò má try láti máa béèrè àwọn questions to bá ti le jù lọ́wọ́ ẹ̀ o má twist brain ẹ̀ rárá ó ti yẹ torí pé i discover pé ó lose memory but aside from that it's very very okay. Okay, I'm going to try something ní sọ I'm sílẹ̀ pé àwọn questions yóò bá ti rántí kí n má fọ́ọ̀sì ẹ̀ má at all so a máa tó discharge tó bá ti jíǹsì. o ṣe ọ̀rẹ́ mi o ṣe gan-an ìtọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wò tí ìgbàmọ̀ yẹn nílùú nǹkan. ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run. o ṣe tẹ̀. láti bàtà ti padà sílé ni mo ti ń bèrè àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ o ò dẹ̀ fún mi ní àṣà tí mo fẹ́. a ní sẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló fa sábàbí tí mo bẹ́ ní condition ti ń bá ẹ. báwo ṣe di wípé mo bá ẹ ní ọkàn tó tẹ́ bí obì nínú àgbàrá ìjẹ́ ibi dáadáa ń sọ yìí ló gbó ni o because àdúgbò yẹn ò ti develop. Ah, inú gbó àbàrà ẹ̀jẹ̀ ah, kò sí ọ̀nkan tó ń ṣe mí o and ah, besides mi mi mọ ẹni tẹ kò sí ọ̀nkan tó ṣe mí náà I don't know. okay agree pé bí àwòrán tí nǹkan tó ṣẹlẹ̀ sí àbí nǹkan but um, àwọn fámìlì ẹ̀ wọ́n la lè gbé abẹ́ níbo ló ń gbé orúkọ wo gangan ló ń jẹ́. orúkọ sẹ́yìn ò mọ orúkọ mi tẹ́lẹ̀ ni. Ah. tèmi tọpẹ́. Eh, tèmi tọpẹ́ ni. tèmi tọpẹ́ ni eh. tèmi tọpẹ́ lórúkọ mi tèmi tọpẹ́ lórúkọ mi má jẹ má jẹ anything tẹ bá ti fún mi náà ni má jẹ ẹ ṣe. bèbí tó pẹ́. Congratulations to the latest general manager in town. <laughs> Ah, irú oore báyìí kò ní wọ́n nílé nìkan kan ọlọ́run àwa ṣe ni we are carry for everybody cheers. <laughs> èmi náà ní ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ. I want to make a toast to the latest lovers in town. wow <laughs> ọ̀rẹ́ mi. Mm. Like seriously? Oh, but you didn't tell me anything. It's celebration. Oh, cheers, baby! Ah, ah, ah, ah. Kí ni mò ń sọ kí lẹ̀ ń sọ? Àkọ́lọ́ làṣẹ ń sọ. Rárá o, àjọsọ kọ̀ọ̀kan náà lọ. Ah, Ayọ̀bámi, ìwọ ni mò ń sọ. Kí ló ṣe kẹ̀? A ní a toast to the latest lovers in town. Òun, yeah, Ayọ̀bámi àti èmi. Yeah, a toast. ti yé ó ti yé wọn náà. ó ti yé wa ó ti yé wa ó ti yé wa. ẹ ẹ kàtúntò sí i. yẹ tó sùn náà. ok. ẹ wo bó ṣe ń lọ rẹ. wáyọ̀wáyọ̀ gàgà ẹ̀ bẹ́bí dákun ṣe jẹjẹ ẹ̀ mọ wọ́n ju ẹ̀ ṣáàtì wẹ̀. lọ fún ẹgbẹ́ kan me baby scatter body go down show me show me your body now sexy sexy bu na ina. máa sọ fún ẹgbẹ́ kan ni. bóyá ṣe gẹ́gẹ́gẹ́ má lọ faraya ọ̀yà ṣe kí body for me. shake lọ faraya ṣọ́ọ́dí ṣe jẹ́jẹ́ scatter body for me. mi ò rí pé movie wà interesting gan ah, honestly mo lẹ́yìn action film gan. tó ṣẹlẹ̀. ṣàlàyé ṣàlàyé o. sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe sọ tó ní kí n bẹ̀rẹ̀ bá bọ̀bọ̀ ẹ̀ sọ. ọ̀rọ̀ náà ni mò ń bá a sọ tó di pé gbogbo nǹkan yìí mọ́ mi lọ́wọ́ ẹjọ́ mi dẹ̀ kọ́. ẹjọ́ ta ni. Ah, ẹjọ́ tèmi tó pẹ́ ni òun ló fárígá tó ní àforí àfọ̀rùn ọrùn oṣù mi làpárò tiẹ̀ máa kọ́. ẹ ṣùdà àpárò dà. kí wàá ni mo fẹ́ ṣe àbí tèmi tó pẹ́ ṣé bí n tó sọ fún mi nìyẹn. times without number. you say. wípé ìyá mi ni ẹ. Ah! yé pariwo ah! ẹbí mi ni ẹ ọ̀rẹ́ mi ni ẹ mo ti mú ẹbí family mo ti mú ẹbí ẹbí. ó jà mí lára jẹ. wo wo wo sori ayọ̀ tó bá mi rẹ o ah! ayọ̀ tó bá mi rẹ o àbí. bẹ́ẹ̀ ni. bó ṣe wà mo nífẹ̀ẹ́ òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. ọ̀rẹ́ mi mo fẹ́ kó understand the situation lọ mi fẹ́ kó rí mi bí ọ̀dàlẹ̀ mo try láti understand ìwé òkè a love ara wa jẹ ní ìlú so. ó já mi lára jẹ ah! ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ burúkú ni ẹ́ tó bá ń wá ọ̀dàlẹ̀ báwa lọ sẹ́ni gbẹ̀ tó ní ìgbà tó ń bí ẹ̀ ìgbà yẹn bá mi kàkà kí bí ọmọ jáde báyìí ọ̀dàlẹ̀ ló jáde ìwọ ọlọ́fẹ́ sọ́ọ̀dì láì ṣe pé mo mo ti màmá ẹ ẹbí nìkan ni yábí bí o lọ́wọ́ jẹ gbọ́ ẹ àbí kò sí problem èmi ti calm down mo ti calm àmọ́ ẹ̀mí ẹ̀jẹ̀ bùnmi ẹ̀ wò mí dáadáa aṣọ tẹ̀ ń ìyá lọ́rọ̀ yìí ẹ̀ tí rí nǹkan kan ṣe rí nǹkan tó ju ẹni tó bá ṣe orúkọ báyìí ojú ìlú kejì máa rí ẹ máa rí ah, ah! ọ̀rọ̀. Ah! ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹ̀. tó kọjá rẹ̀ gbòmí wàhálẹ̀ ẹ̀fọ́ pọ̀ kí ló ń pè fún. ṣé o fẹ́ máa bẹ̀ẹ́ ni ó ti lọ jẹ́ kó máa lọ o fẹ́ máa tẹ̀lé lọ ni. but baby try láti understand ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ dẹ̀ lèmi àti ó ti pẹ́ ta ti ń bára wa bọ̀. fi ọ̀rẹ́ tímọ́tímọ́ sílẹ̀ mo nífẹ̀ẹ́ ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́ mi ìyẹn ló jà jù fohun sílẹ̀ mo ti sọ fún ẹbí ni bọ̀ kò fẹ́ gbà kò fẹ́ gbọ́ ni ah àbí kí nǹkan mi wà ń bẹ. ṣé ló tọ̀nà nífẹ̀ẹ́ mi. Ah, àbá yóò náà lò ọmọ ìtòjọ́ mẹ́ta mú mọ̀ rí ọ. bàbá mo rí ìṣe ìkankan mo kàn ní pé kí wọ́n fi àlàáfíà yín. bàbá rẹ ló fi léyìn jọ bóun náà ṣe máa ń wá wà láàfíà mi nù látìgbà tí mo ti bọ́ parí iṣẹ́ rẹ̀ ń sì rí ọkọ padà wá mọ́. ẹ wo nǹkan tó tó lu wá gangan nìyẹn o. Hmm ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu tó mẹ́ta kàyéfì ló jẹ́ fún mi mm. nítorí pé mo gbà iṣẹ́ tẹ̀ ṣe fún mi tí ìwà gbà mm-hmm. àmọ́ mílẹ̀kù ti ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó dojú ní tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti tò ah. iṣẹ́ tí ò lọ dédé iṣẹ́ tí ń wọlé ah. débi pé kọ́ńtàtì kan wọlé lọ́tún lọ́sì in fact a ní láti máa dá àwọn iṣẹ́ kan dúró ná ká fi parí àwọn ilé ká tó lè gba àwọn ìwọlé mo wá wò pé èèyàn bàbá ṣé kò ṣe pé ẹ ti lọ ṣe nǹkan míì fún mi lẹ́yìn tẹ́ ẹ sọ fún mi ló wá ń jẹ́ bíi dán ẹ wò mo ṣáà wò lókè wá tó bá jẹ́ pé ẹ ti ṣe nǹkan fún mi náà ni kí n wá fẹ̀mí ìmọ̀ yẹn. Ah, èmi ò ṣe nǹkan kan to God who made me and then to be sincere with my ancestors n ṣe nǹkan kan o ah, àmọ́ bọ́rọ̀ bá wá rí báyìí ó níbi tí nǹkan kan ti ṣẹlẹ̀ nù. ẹrù bá kòkè tó bá kanlẹ̀ ó níbi tá a gbé kà ẹjẹ́ sí dá fásì dáadáa nǹkan tó ń ṣẹlẹ̀. lójú ifá ogbọ́ ọ̀rùn mi làìkì mẹ́kùn lórí ọba àdó lórí ọ̀rọ̀ mi tó ó ti padà ń tò wòfin o. ìdíngbà ìdíngbè tí a fún ṣọ̀gẹ̀rẹ̀ tí ìsọmọ lákọ̀lé ara mi lókun ara mi ní dára mi lájẹ́ gbé ń so ẹ mọ́ dínà ajé mọ́ ara mi lókun ara mi ní dára mi lájẹ́ gbé àlejò wo ló gbà sílé lẹ́nu ìjọ mẹ́ta yìí. àlejò. Hmm tòbí tó pẹ́ ni ọmọkùnrin kan tí èmi àti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọlé jáde ah. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kankan ni àmọ́ èmi àti ẹ̀ akọ̀wọ̀n pọ̀ lè lọ pẹ̀lú ra wa àbẹ̀bẹ̀ sí ń bára wa ṣe pọ̀ ọwọ́ ẹ̀ kò sì wà lára nǹkan tí mo ní màá wá bá yín discuss ìgbéga. Ah, tòrọ́mọ tó ń wí ajé lọmọ yìí o kódà gájẹ́ ọmọkùn ọmọ ẹ̀la ni ìdókòó ń ṣàkání rẹ̀ ìwọ ló mọ bó ti mọ̀ tú gbogbo nǹkan téèyàn fẹ́ ní láyé bóyá owó ni o bóyá ọ̀la ni o gbogbo nǹkan pátá lọmọ yìí ti kó wa ìwọ ni kò mọ bó ti mọ̀ tú torí ẹni tá a bá tà bíbọ́ là bọ́ tí òfin ní kò ní sàkání rẹ̀ àmọ́ ìwà rẹ ni kò tún ṣe lọ́dọ̀ rẹ̀ kó mọ̀ bàa bọ̀ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni òun gan láàmú pè ní àkórèdé. Wow. Kò sí ọ̀rọ̀ pẹ̀tẹ́. Òun fi géèmù lẹ̀ járe. Kí ló ṣẹlẹ̀? kò fẹ́ appreciate ẹ̀ ni fún gbogbo àwọn nǹkan tó ti ṣe fún mi ṣorí láti ìgbà tó ti wọnú ìgbésí ayé mi ayọ̀ àti ìdùnnú tó ti wọnú life mi kò ṣe measure ọlọ́run bá ń bọ̀. Ah, you have been so good to me in fact ọlọ́run dídí ìran ẹ̀ wá sínú ìgbésí ayé mi gẹ́gẹ́ bí áńgẹ́lì mi ó ṣàmọ̀ pé èmi nìkan ni mo máa ń dá yí nínú ilé ah, àti ìgbà tó ti dé you've shown me so much love you know àṣejọ máa ń ṣeré àṣejọ máa ń sọ̀rọ̀ bàṣẹ máa ń lọ máa ń bọ̀ in fact èmi gan-an <laughs> mo wà láì so i'm so happy to have you in my life mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́. in fact o fẹ́ mọ nǹkan mo ti decide láti change orúkọ mi. Oh, really. yes mo fẹ́ change orúkọ mi sórúkọ sí màá fún wọn lórúkọ mi. Oh. èmi máa máa jẹ́ tèmi tọ́pẹ́ nítorí pé tèmi tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run bá mm-hmm. ìwọ máa máa já Kòrédé. bó tilẹ̀ jẹ́ wípé Akóredé rẹ̀ ń pin láti lẹ̀. ó sọ kó lè wá sínú ayé mi. kí ló pè ní sìn. you like it? Who are you? Ẹ̀wà, ta ni ẹ kí ni mò ń ṣe my name is Ayọ̀fámi. Who is Tèmítọ́pẹ́? Stop calling me Tèmítọ́pẹ́. Kí ni mò ń What am I doing here? Ah, ibo ni mo wà yìí? Ṣé o máa ti where my family is? Ah, what am I doing? kí ni ní sùúrù hmm, um, kí ni mò ń ṣe níbí àwọn fámìlì mi ńkọ́. ṣé o ṣẹ̀fẹ̀ ni àbí o serious pẹ̀lú mi ṣé bẹ́ẹ̀mi àti ẹ̀lájọ wà i'm your woman èmi àti ẹ̀lájọ ń gbénu lẹ́yìn. àbí wèrè lélẹ́ yìí ni woman. dad mi dà àwọn fámìlì mi dà Philip dà. ta ló ń yá ìwé ṣé mo lè pè mí tọpẹ tètè ní tọpẹ àbí tiẹ wo ló ń tọpẹ ṣé o ṣì èrè. where my family is wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀dá dùn ìjà I want to see my dad right now and I am leaving right now. ah ben wait oh, okay okay you want to see your dad. yes. àti àti Philip Abi. oh okay do you know what let me just let me just get my phone so we can call them now. do that uh, right now and I have to leave right now. you want so, to leave. lọ lọ mú fóònù ẹ lọ lọ pé I want to leave. okay then Keep, I'm coming. what is kí ni gbogbo ilé. kò yẹ kó sí wàhálà tó le tó yìí. láti dé sọ̀kalẹ̀ báyìí o omi ti tẹ̀yìn wọgbìn lẹ́nu mo lè ṣàlàyé fún yín mo ṣàlàyé fún yín bí mi àtọmọkùnrin ṣe pàdé ara wa o. Ah, oh ṣe ti sùúrù òru láwà yìí dákun ilẹ̀ ti ṣú sọmọ tó sọ pé iye rẹ̀ ò fi bẹ́ẹ̀ sọ àti pé àwọn ibi rẹ̀ ọmọ ibi tó wà kọ́ nù. ìlú náà ni èmi àti ẹ̀kọ́ ìjọba mi ní inú mi bá dùn jù ni mo bá pè lákòdì àfi bí ìgbà téèyàn ṣíyàn níyè bó ṣe di pé yẹ kàn déédéé sọ wá nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú mi nìyẹn tó ń bá mi fọ̀ wá tó lóun lọ òun ṣe òun mọ̀ bí mo ṣe ń bẹ̀ tó kò máa gbà ah. ó mà yarí kanlẹ̀ ni ó mà lóun lọ ọgbọ́n gbọ́n gbọ́n gbọ́n báyìí òun ni mo fi tì mọ́nu létí mo fi ń sáré bọ̀ bí báyìí bàbá mo dẹ̀ sọ mo ní kí n jẹ́ ká di ọmọkùnrin mọ́lẹ̀ ẹ mo ní kí n jẹ́ ká sún mọ́lẹ̀ tó bá tẹ́pà ti ṣe yẹn ń sìn ẹ ṣé gbogbo ènìyàn máa ṣẹlẹ̀ ni. Ah. Ah. ọmọ yóò sọ ọmọ téèyàn lè ṣoògùn sí débi pé yóò ṣaagùn sí ẹlẹ́dàá rẹ̀ ò ṣe é ṣaagùn sí àṣìlédè mọ́lẹ̀ kò ṣeé ṣe oògùn kà sí i. kí n ṣe báyìí ẹ ọmọkùnrin ò gbọdọ̀ fọ ọmọ mi lọ́wọ́ ẹ kó ṣàmọ bí gbogbo ẹ ṣe ń lọ ẹ mi gbọdọ̀ ọmọkùnrin yìí ẹ ṣàlè ṣàlàyé fún mi bá jẹ ni. bá jẹ ní lóòótọ́ ah. mò ń bọ̀ náà. akíní ti bẹ̀ lọ́wọ́ mi. Mm. bó ti lórí kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa. tó bá súnmọ́ tàbí tó make any attempt láti sábọ́ta nínú yàrá ọlọ́run bá gbọ́ mi ò ní hesitate láti gún ẹ pa. sá lọ mi ò lè lọ sí anywhere mọ́ àmì mi ò lọ anywhere ṣe sùúrù gbogbo nǹkan tó bá fẹ́ àti gbogbo nǹkan tó bá fẹ́ ni màá ṣe fún ẹ fi ọbẹ̀ sílẹ̀ mi ò lọ kankan mọ́. ok mo ti gbẹ. èmi náà fẹ́ pa ẹ̀ nítorí pé mo nífẹ̀ẹ́ gidi gan ni ìwọ náà mọ bí ìfẹ́ ẹ̀ ṣe tóbi tó lọ́kàn mi ó wá sọ pé òun sá lọ kó fẹ́ fi mí sílẹ̀ tó bá fi mí sílẹ̀ báwo ni mo ṣe fẹ́ ṣàyè mi ṣé èmi nìkan kọ́ ni màá máa dágbénu léèrè látùrù gbogbo ìfẹ́ tó ti fi hàn sí mi látijọ́ ẹ̀ mo kàn fẹ́ dídí fi mí sílẹ̀ lójijì báyìí ṣùgbọ́n báyé mi jẹ́ mi mo dẹ̀ ń bẹ́ sọ mo dẹ̀ ń bẹ̀ mò ń bẹ̀ mo dẹ̀ ń ṣàgídí pẹ̀lú mi nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ kò ń ṣe nǹkan tó pọ̀ jù náà the only thing I want from you is just to stay with me stay with me is that too much to ask no tell me is it too much. Now, wípé ò ní sá kúrò nílé òde ní fìdí sílẹ̀ lágbàá ẹ̀. mi ò lọ́dún kan gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan and I promise you I'm not going anywhere. Hmm? Are you sure about that? Yes. gbogbo kínní ìwọ ló fàánà ṣe bí mo ti ń bá ẹ sọ nítorí òde tẹ́lẹ̀ tó ń ṣàgídí pẹ̀lú ìdí nìyẹn tí mo fẹ́ sọ ẹ́ dà nǹkan tó dà yìí so that wàá lè máa gbọ́ràn sí i gbogbo nǹkan tí mo bá fẹ́ wàá lè máa ṣe fún mi nírọ̀lẹ́ ṣọwọ́ rẹ̀ bó ṣe wà ní gbogbo ìgbà tí mo bá ti nílò ẹ̀ màá máa sún dé ẹ̀ padà ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mo bá ti nílò ẹ̀ màá máa dé ẹ̀ padà fún wọn fa ìṣẹ́jú díẹ̀ ìyá tèmi àti ẹ̀ bá jọ fẹ́ ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àbí bóyá o fẹ́ jẹun àbí mo kàn wò kókè mo kàn fẹ́ fara rò ẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin àtúndẹ̀ màmá sọ́ọ́dì ní ìbàdà díẹ̀díẹ̀ ṣùwárí o ìkìlọ̀ rèé o akórèdé ìkìlọ̀ pàtàkì rèé o tí mo bá sọ ẹ́ dèèyàn tán tó bá lọ fi pé o smart àbí o jẹ́ ọkùnrin o fẹ́ lo egungun ọkùnrin fún mi láti rọ mi kúrò lọ́nà àbí láti lù mí àbí láti ṣe mí léṣe kí wọ́n lè fi sá lọ. ọlọ́wọ́n bá ń lọ ìṣera ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé tó o bá sá lọ ó lè lójú ìṣẹ́jú márùn-ún tó lè fi yà wò bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wà yà wèrè yẹn tán tó ń ṣe wèrè ẹ káàkiri gbogbo ibi tó bá wà ó wá pẹ́ jù lórí ilẹ̀ alààyè òní ọjọ́ mẹ́ta tó máa fi jẹ́ ọlọ́run wa nígbà mo kàn ń kí n ja ẹni wọn mi sùn gbogbo ìgbàkúgbà tí mo bá ti wà sọ ẹ́ dènà mo jẹ́ kí orí ẹ̀kú ṣe kí mo jẹ́ kí orí mo dé farabalẹ̀ pẹ̀lú mi dáadáa ibi tí mo bá fi yẹ sí ìṣù mi síbẹ̀ ibi tí bá ní kó jókòó síbẹ̀ kó lè lẹ́mìí gígùn kó lè ṣe sọ mí fún ah, un. ọ̀tá báyìí ìbẹ̀rù ìkàwá ní gbogbo rọ́bìṣì yìí náà kí ni gbogbo rọ́bìṣì lè wo bí o ṣe gbé mi sọ́wọ́ bí ọmọ kékeré. baby báwo lè ṣe sọ̀rọ̀ báyìí ẹ́ ṣó ṣàmọ̀ pé mo lọ sí iṣẹ́ ó lọ fún ọ̀nà ọ̀run mi ìjẹ́ lè fi wọ́n nìkan lẹ̀ sí nílé ẹ́ ó pé mi ní wà òkè lọ́nà. ìyá ló fi ń jẹ mí yìí what is all this. ìfìyà jẹ́ ṣebí tí wọn náà wà ṣebí tó gbẹnu sí ṣé o máa gbádùn ara ẹ̀ ń bẹ̀rẹ̀ you know I love you now. Mm. Mm. Mm. Tani tani te kisan tata. dúró jẹun nílé láàárọ̀ ẹ̀ kí a tó máa bọ̀ nígbà mo dẹ̀ mọ̀ pé bí màá ti máa pẹ́ but kàn fún mi bí i thirty minutes mi ò ní pẹ́ ṣùgbọ́n tí mò ń ṣètò ṣùgbọ́n. rádaràda ló ń bá ká ṣé ìyàwó ni wọ ìṣá sọkọ di tẹ́lí ẹ òun kiri ṣáṣoṣù tó máa ṣe níwọ̀nba o torí ebi ń pè mí. but kí ló dé tó o ṣe lọ́rọ̀ gidi lẹ́nu náà ò lọ́rọ̀ tútù lẹ́nu ò mú bó ṣe ń bá ìyàwó èèyàn sọ̀rọ̀ ni mo ti sọ fún ẹ pé kó máa sọ̀rọ̀ tí ò dá sí mọ́ I don't like it kí ló ṣẹlẹ̀ náà. ma project àwọn sẹ́ríkì ọlọ́pàá mẹ́ta tí mo sẹ́ríkì bá ń wá yẹn. oh okay. mo tẹ láì tẹ́ di bí ẹyin yìí agbẹ́gbẹ́ fẹ́ ṣe máa ń gbé yẹn mo máa ń rọ̀ bẹ́ẹ̀ kó dàbí kẹ́ fún mi kémi náà máa gbé torí ẹ̀ ló ṣe wá ń ké torí o ké síta bí eye kó ń Kai. o ò nílàkàyè kémi gbé tẹ́lí bí ẹ tèmi fún ẹ ṣé torí tiẹ ni mo ṣe rà á ni àbí nǹkan tó wá ṣe ń bí báyìí keep quiet nuisance my friend get us of my office dàbí àjẹkù ẹ̀bà. orí òjòwò ni ẹ òjòwò ààrẹ gbóná jù nira ni kọlọ́run fẹ́ mú ẹ ń sìn kí ọmọ yẹn náà ní agbára kan tàbí oògùn kan kó kọ́ fi sọ mí di èèyàn wà á gbé gbogbo àdúgbò akọ ọmọ ohun tó ṣe ti lè fi jó àṣírí ẹ tú nìyẹn. ọkàn ṣáà láìka ti máa ná èmi unnecessarily. jòwó lásán lásán ṣé rọ́bìṣì tó yẹ kí wọn náà máa sọ jáde lẹ́nu ni kò sí wàhálà ó dà oúnjẹ tó ń jẹ lẹ́nu jọ́mẹ́ta àti pọ̀jù òun ló jẹ́ kẹ́nu ẹ máa yọ bó ṣe wà yẹn máa fi ẹlẹ̀ sí bíbá máa bọ́tà máa lọ jẹun mí ìdẹ̀ níwáyé ní tẹ̀wá fún ẹ. ṣáṣe ètò máa ṣe níwọ̀nba ìbí ń pè mí o. Can you just keep quiet for a minute? kí ló ṣẹlẹ̀ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ náà ah tó ń kú mi òkú tó gbàgbé nǹkan sáyé what is it? ah rúrojọ́ gan ṣáá iṣẹ́ ti sú mi bí mo ṣe wà ọ̀rọ̀ ọ̀gá yẹn gan ti sú mi. tí ah, ìwọ náà tẹ̀sí lórí bọ́ọ̀gá ṣe máa ń dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ní <laughs> ìyẹn ti ẹ̀dùn ẹ̀ bó bá wọnú ọ́fíìsì ọ̀gá mo bá rí tẹ́dí bíẹ̀ lórí tébù mo bá dẹ̀ gbé bá dẹ̀ admire tó bá yẹ bí ọ̀gá ṣe pariwo mọ́ mi bí ajá yéé tó bá yẹ bọ́ ilé mi jáde kó nu ọ́fíìsì nítorí bèbí lásán ọmọ kò sí ìtọ́kàn mi ọ̀rọ̀ gángan ní ìdàfúrà i think something is wrong with her. Hmm. ìṣọwọ́ kẹ́tẹ́dí bẹ̀yẹ ti pọ̀ jù. tó kàn mí bẹ́ẹ̀ tó torí ọlọ́run. orí very beautiful gbogbo nǹkan ara ẹ ló pé káì. ṣó wa ókè ṣá ojú tó bá lè fi wo ọkọ ẹ ẹ̀gbọ́n ẹ ọkùnrin àbí bàbá ẹ O ni kò fi wọ ọkọ mi kò jẹ́ kó rí ẹ pé kí ni problem ẹ̀ gan-an tó ń ṣe bálabàla kiri kí ni tiẹ̀ pẹ̀lú títẹ́ níbi ẹ̀yìn bó ṣe ń ranjú mọ́ ní ọ́fíìsì náà nìyẹn kí ló ṣẹlẹ̀. ẹ má bínú madam mo kọ láìkí tẹ́lí bí ẹ̀yẹ ni mo kọ àdúmá yẹn ni tẹ́lí bí ẹ̀yẹ fine gan. orí ẹ ti dà o ò bó ṣe ṣe ń sì tàbí eyín kú tẹ́lí bí ẹ̀yẹ fine gan kàyí ìmájọ òun àdúmá yà òun àdúmá yà bá gbé nǹkan tó gbà bá gbé nǹkan tó gbà jáde. ó kà lára ó kà lára ó dùn. ó ti kó sí ọ̀lọ́pọlọ. bọ́tà kúrò nílẹ̀ bọ́tà wọ́n wọ́n bá. you see ọmọbìnrin yẹn máa rò pé nǹkan ti fẹ́ sí ẹ lọ́pọlọ ni o bẹ́ẹ̀lì sùn sìn àwọn yìí máa bẹ̀rẹ̀ sí ní sá fún ẹ hmm? ṣọ́ra yí ẹ. sori pé òwò fún ẹ pàápàá oníran mi sori pé oníṣekúṣe olójú kòkòrò yẹn tí ò bá ṣe pé èèyàn pa kádà rẹ̀ dà síbi tó wà yẹn náà tó bá jẹ́ pé normal person yẹn òṣì ẹ̀ máa pọ̀ gan wo oníranù ẹ̀yìn ìmájì gbogbo kọ́tìkọ̀tì tó ń sọ kó tó di pé mo wọlé sí ọmọbìnrin gbogbo ẹ̀ pátápátá mo gbọ́ máa wọrí ṣé wàá rí eléyìí tó ṣe yìí ọjọ́ márùn odidi ọjọ́ márùn ló fi lè jẹun nínú ilé tó tóbi mu kọra. nǹkan ṣe é o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi Kim K tó bad still everywhere ó kúkú ń béèrè wa mo dé gbogbo tó ń sá sórí Instagram ìwọ àti tẹ́dí bí ẹ hmm. ó ga kẹtì ẹni tiwa náà rò. àbí kí la wá <laughs> princess mi gbé dání. Ah, you are the cause because ìgbà tóun náà ràn pictures tẹ́dí bí ẹ ló ní mọ́mì i need it she has been disturbing me so i need to get the same thing from. show show mommy your teddy bear kékeré wọn kẹkẹ. but sori teddy bear tí ìwọ rà fún mary mi kò lè original honestly because special made me to go make eh? ah, kò lè yẹ láéláé èmi nìkan eh. ni mo ní ní gbogbo àgbáyé eléyìí. ọlọ́run ò kí n kéèkó báyìí. Hmm. ṣé nǹkan tí mo dé láti macy's ló máa jẹ́ fake.

She's bad, no dollars. Yes! oh, I can't wait to see you. ọkọ mi kí ló dé àtìgbà tó rẹ̀ mi ti lọ gbogbo bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ ò tiẹ̀ dá mi lọ eh? and it's unlike you gbogbo bá a ṣe ń gan mo mọ̀ kó wà tí máa fàjà sars bọ́n ṣe lọ tán báyìí gbogbo bí láìfù wọn ṣe rí gbogbo ẹ̀ ló máa ṣàlàyé o máa ti ṣe description ọ̀gẹ́ yẹn fún mi o ò sọ nǹkan kan o kàn dájòkó mi báyìí o sọ̀rọ̀ ẹ oúnjẹ tó dẹ̀ máa jẹ náà ni mò ń prepare látàárọ̀ bá mi sọ̀rọ̀ náà Akórèdé Akórèdé Akórèdé ó dẹ̀ bá mi sọ̀rọ̀ náà. Kórèdé kí ló ń ṣe dùgbà. Mọ̀dá ẹ ṣé kò ń ṣe nǹkan tí ó wá sí thank you 过来，六点就对。啊。 ló ṣe ṣe tán ìpààrọ̀ kínní mọ́ lọ́wọ́. wọ́n pààrọ̀ kẹ́. wọ́n ti ṣe trade àti bàtà fún ọ. ọ̀rẹ́ mi tó wá kí mi lọ́sọ̀ yìí ni òun ló máa ṣiṣẹ́ burúkú yẹn irú ìgbà tó tó tó tó tó ti dé tó ti ń fọwọ́ pa ilé lójú ni mo ti wò torí pé ó gbérú ẹ̀ náà wà ó ṣáà mú ilé ó ṣáà fọwọ́ pa lójú ní ìmọ̀gbà tó ṣe mistake gbé tọ̀dọ̀ mi lọ. wọ́n ti ṣe trade àti bàtà fún ẹ nù. wo. Amẹ́ríkà ni wọ́n dírẹ́dì àti bàtà náà ti ṣe fún ọ àfi kó wá rí o torí mo sọ fún ọ lọ́jọ́ kìíní àná mo ní kí ni yóò gbọ́dọ̀ kó làákàtà rẹ tó rájé rẹ nù. Ah, mọ́mọ́ ah, gbé lọ ilé ah, ẹ. mo ní kí wọ́n gbé sí. rẹ mọ̀ gbé lọ. ewu bàbá jẹ́ wà lọ́dọ̀ mi kí wọ́n ní tèmi lọ jàre. ó mà ti ṣubú gbẹ́rẹ́gbẹ́ náà. àgbà tó náà wàá sùn báyìí ní ìsìn tẹ́tí tó in my van tẹ́tí tó yin ṣe ni mọ́tò mi dáàdì Janet ẹ káàsán ẹ káàsán ẹ káàsán adúpẹ́ lọ ẹ jọ ẹ mo ti ń pe nọ́mbà mọ́mì Janet kò lọ ọdún náà ó sọ fún mi pé òun travel náà tó mi tiẹ̀ ẹ̀wọ̀ yẹn tiẹ̀ kọ́ ló ṣe kókó nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀sán ẹ̀nì nígbà tí òun àti bébì mi tí wọ́n wá kí mi nílé ó gbé teddy bear kan wá so teddy bear yẹn èmi náà nírú ẹ̀ nílé àmọ́ ìgbà tí ó wà di pé lọ ó dàbí ẹni pé bébì mi ó ṣe mistake gbé tọ̀dọ̀ mi ó wá dọ̀pù tiẹ̀ sílẹ̀ òun ni mo wá ní pé kí n sáré wá wò mí bá bóyá ó wà nulẹ̀ àbí inú mọ́tò àbí nǹkan ṣá kí n òun ṣà ni mo wá gbé òun ni mo wá gbé. ẹ má bínú ẹjọ́ ṣé nítorí tẹ́dí bẹ́ẹ̀ lẹ ṣe ń gbọ̀n báyìí. ẹ ah no kò rí bẹ́ẹ̀ kò ń ṣe torí ẹ̀ but ó kò jẹ́ pé. okay okay okay all the same tẹ́dí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ sọ yẹn mo hmm. rántí pé ìgbà tí mo lọ drop wọn off ní airport mo rí ní mọ́tò bí mi ṣe ń bọ̀ so bí mo dẹ̀ ṣe rí ẹ mo kọ̀ ju dànù torí feelings tèmi ní fún wọn oye mo gbà tó tó àwa kékeré ń gbà yẹn òde bọ̀ ìpúrọ̀tò àwọn ọmọ ẹ̀ka mọ̀ pé tẹ́dí bìẹ̀ yẹn kò fi kankan yàtọ̀ sí ṣìkìtì oye ẹ mọ̀ pé àdàpẹ́ ṣìkìtì ní tẹ́dí bìẹ̀ so mi tẹ̀ nígbà gbogbo àwọn kìnìún máa ń gbà bọ̀ the kind of so mo ń bọ̀ tó mi ò ní mi ò sẹ̀ ní any interest ah. láti dúró ẹ̀ dànù lábẹ́jú mi. ẹ tẹ́tí dínà sí ẹjọ́ torí ọlọ́ ẹ wo ẹjọ́ torí ọlọ́ apá abúlé ju tẹ́tí bíi èèyàn nù sí ẹ kò júwèé fún mi ẹ ní ìdàtí gbé mi débẹ̀ ẹ ẹjọ́ torí ọlọ́ ibo lẹ jù sí. ah ibo lẹ ti ń bọ̀ gangan ibo lẹ ti ń bọ̀ ńgbà tẹ jù nù. mo ń tẹ́ lọ́mọ kan ṣáà jù látọjú wíńdò ṣá. ẹ ó ṣàmà lérí àtẹ̀tì jù ṣé ṣé airport lẹ ti ń airport mo ń bọ̀ láti airport. láti airport mo ń drop wọn tán báyìí. mo kàn ọ̀nà airport ní ẹ̀jú ẹ̀ṣẹ́ ó dà wọ́n. ẹni sùúrù bíi sọ́ọ̀bù yìí. You know this ginger tea conflagration that i'm government my edify migrated to my domicile proto Do you want my baby. I want to give you my baby. Wait, I want to give you my baby. Ṣó ti bímọ rí? Ìyá mo ò dẹ̀ jẹ́. O ò dẹ̀ sunkún ọmọ. Mo fẹ́ fún ẹ ní bébì mi. Mi ò fẹ́ bébì. O ò dẹ̀ wá kẹ́yìn kékeré kan wá kó lè adopt ẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ ẹ mo fi ọlọ́run bẹ̀ ẹ jọ ẹ gbà mí lọ́wọ́ ẹ. I don't want two hundred. ẹ jọ. ṣé agbé mẹ́ta ń bí báyìí ni àbí ta ló ń sọ̀rọ̀. tẹ́lí bí ẹ̀yin ló ń sọ̀rọ̀ ẹ ṣàwọn lọ́wọ́ ẹ̀ nà ẹ jọ. mẹ́ta lọ gbogbo nǹkan táyé sọ làwa ń gbọ́ à ń gbóhùn ara ayé à ń gbóhùn ara ọ̀run à ń gbóhùn eku à ń gbọ́ tẹyẹ à tẹja à tẹkùtẹ à ń gbọ́ tolóńgbò à tasí gbogbo nǹkan làwa ń pátápátá nǹkan tó ṣẹlẹ̀ ẹ wò ẹ gbà ìwà máa tọ́jú ẹ this one hundred is too small for my baby. bíbí wo ìgbà ọmọdé fún wọn. ṣé African man who kọ́ win Nobel prize in our literature. ìwọlé mi ò rántí. Professor Wole Soyinka is the first African man that win a Nobel prize award in literature. ẹ tún mọ̀ wí mọ̀ nǹkan oh, tó ṣe. ó mọ̀ olóòdò ni ẹ sùkúù wo ló lọ o lọ school o kàwé bóyá mú two hundred fi díẹ̀ sí two hundred yẹn kéré fún bébì mi. kò sówó mi lọ́wọ́ mi mi mọ̀ pé máa bá yín pàdé sáà. wow o ṣẹ́rìṣ bébì mi don't worry bọ̀ nígbà tí mo bí ọmọ ẹ̀ mi ò fìyà jẹ́ rí. ẹ gbé wa máa bá yín tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀. ebi ò parí. ebi ò ní pa. má yẹ kí ebi pa má yẹ kí yà jẹ má yẹ kí nǹkan kan ṣe olùkọ́ mo múra fún un. <laughs> My baby, you are going. She's going to take care of you. Okay? kọ́kọ́ fún mi lówó lọ. tọ́jú ọmọ mi o you know this gingivitis complication that endomi my edify migrated to my domicile proto wọ́n ní ìwọ kì yóò fìyà jẹ ọmọ aláìní wọ́n fìyà jẹ bébì mi. Pamukẹ́ èwo ni gbogbo rán dáadáa ìkáròdò àsùn kí lára alẹ́ òun níbo ti rí ẹ̀yìn bèbí tó ń gbé káàkiri. fourteen ṣé ní bèbí tẹ ara wọlé ọ̀rọ̀ ọwọ́ mi ni mo ti rẹ̀ kódà bèbí yẹn fúnra rẹ̀ ló gbé fún mi. ẹ̀rẹ̀ ẹ̀ wá mọ̀ nǹkan tó ń yà mí bèbí ń sọ̀rọ̀ bí èèyàn Fáfúnkẹ́ Fáfúnkẹ́. níwọ̀n bá ń tá ara fi sí ọ lára pé di bá ń sọ̀rọ̀ ọmọ gbọ́ bí àjọ̀nú bá ń sọ̀rọ̀ ọmọ gbọ́ ẹ jẹ́ ìwọ mọ̀ gbogbo ẹ̀dá ti ń wá wa láyè yóò rí rìkúrì ńgbà ọba bèbí lọ́wọ́ wèrè ẹ kí ló lérò fa wèrè ló fún bèbí ó jẹ́ jẹ́ kó jẹ́ pé kan ló gbé ní ọlọ́wọ́ tí wọ́n ti fún ọ bà lára ọwọ́ sọ̀rọ̀. èèyàn ni mí sọ mí di báyìí ẹ ṣàánú mi ẹ gbà wo wo mi rẹ kí n wọ dáadáa tẹ́jú mọ́ mi bá pọ̀ láti tẹ́jú wọ́n rò ẹ dákun ẹ má dùn mọ̀ òwúrú mọ̀ òwúrú kankan mọ́ mi o torí awo ni mi awo tó gbọ́ fà yanranyanran ni mi tani bẹ́ẹ̀ nú ẹ tani bẹ́ẹ̀ nú ẹ kú ti ń jẹ́ egún mo fẹ́ mọ̀ ọ́ tani ọ́. ẹ wo tẹ́dí bí ẹyin ló ń sọ̀rọ̀. ǹjẹ́ wa. ayé ayé àkàmàrà ayé àkàǹkàtán ayé tá a kákáká tí ò tún kún wọ́ ah, eh, eh, eh, èèyàn mà burú o èèyàn àbìdí yàn-yàn ah, ẹ ó da ń bolo ti yàn ta ló ṣẹ̀ tó fi kàgbákò tó kò yìí. ọ̀dà. wọ́n jẹ́ oyún wọn pé ibi tí denideni wà láyé yìí ni túnitúni wà bẹ́ẹ̀ báwọn kan bá mọ̀ ọ́ dì kí wọ́n rántí ẹni ọmọ ọ̀tún. ẹ̀yin aláwìrò ẹ̀yin aláwìrò ẹ̀yin irúmọlẹ̀ tí gbóná afẹ́fẹ́ dún mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mo dé o abiyamọ kí pọmọ mo dé mo o ó yẹ dá mi lóhùn bá yà yé ẹ̀yin mọ́lẹ̀ olùkọ́dún igbárù mọ́lẹ̀ olùkọ́sí fàfúnkẹ́ àbórí nǹkan ọ̀rọ̀ ayé lóde ẹ ẹ dákun ẹ̀yìn bó ló ti rìn tó fi kàgbákò ibi tí wọ́n di ọmọ yìí. bàbá kò yé èmi náà bí ah. wọ́n sọ pé ó yé mi rọ́ ni mo pa ọ́ àmọ́ ṣé bí mo ṣe wà yìí ó ti rẹ̀ mí. bẹ́ẹ̀ ibi aye pa aye ah, ah, aye aye ayé tó tó ẹ kò sí wàhálà ẹ̀yìn ọ̀jẹun ẹ̀yìn fáfúnkẹ́ ntọ́ kọ̀kọ́ ṣe rè é rèé bomi sí balùwẹ̀ kọ́ wẹ̀ kọ́ gbogbo dọ̀tí àtòwò ara gbomi wa fàbọ̀ sí ìtọ́ba kan pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. arábìnrin ẹ báwo ló ṣe ṣe tó eré báwọn ẹ kódà ẹ kí ló dé tó o fi wàdùwàdù tó o fi rédà lórí ikọ́ ẹ ọba dúró dàsìkò tiẹ̀ ẹ ńgbà tó wá mọ́mọ́ ọlọ́mọ tó ha mọ́nú àhámọ́ ẹ tó wá ń fi jẹ látàrí kó má bàa kú ò lákàtà re. ṣé ìwọ rò pé eré ṣe é pín mọ́ra ẹni lọ́wọ́ ni eré kankan ò ṣe é dùn mọ́ra ẹni lọ́wọ́ àfẹ́ ni ọlọ́run bá pinre kan ni ńgbà tá a wá sọ̀rọ̀ títí títí títí tèmi rẹ̀ sọ̀rọ̀ tára rẹ̀ balẹ̀ ni mo wá bí lọ́sọ gbogbo ìtàn ni fún mi ni mo wá ní ọ̀dà ẹ̀yà wárí báyìí lobìnrin wá nǹkan oṣù rẹ̀ wọ́n wà ọkàn mo èké sí ọ tínú mi sì dùn pọ̀ wá jẹ́ mi ni àwọn bá má ṣe bẹ́ẹ̀ o kí ló dé. ṣe rí níbi tí ọ̀rọ̀ gbédé dúró ẹ̀ mi ò ní àwíjàre kankan mọ́ kódà ọ̀rọ̀ tí ẹ̀ tọ́ sí mi lẹ́nu rárá àti rárá bó tilẹ̀ hùn kó kéré mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín bàbá ẹ jọ̀ọ́ tó rọ lọ ẹ bá mi bi arákùnrin tó jókòó ẹ̀ nítorí pé mo ti ṣẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ Múdè ti ṣẹ̀ sẹ́lẹ̀dà látàrí ìwà ìmọtara ẹni nìkan ojú kòkòrò àtọ̀kánjúà mo ti ṣàìdásí lọ́pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ nítorí mi fúnra mi bí mo ṣe wà yìí mi gbádùn gbèsè ayé mi mọ́ mi ìjára ayé mi ìjárọ̀ ọ̀run gbogbo nǹkan ti lọ́jú pọ̀ pátápátá gbogbo ẹ̀ ti dojúrú pátápátá ju tàtẹ̀yìn wa lọ ẹ bá mi bẹ̀ kó foríjì mi ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wípé kò sẹ́ni tó máa rí ibi tí ìrìn àjẹ́ ẹ̀ wà tí ò ní fẹ́ kó wà lákàtà òun kò jù bẹ́ẹ̀ lọ òun ló fi mú mi lọ gbọ́ ọmọdé tí mo lò fún yìí. kì í wá sí ọ̀nà tó gbé gbà wọn ọ̀nà tó gbé gbà wọn ọ̀dà rárá bíi ti wù ọmọ àmọ́ ju gbogbo ẹ̀ lọ à ń ṣe lédùá elédùà náà ń forí jì wá ẹ̀yìn akóredé ọ̀rọ̀ lọ́gbọ́n o torí pé bọ́ọ̀ bá rójútu ọ̀rọ̀ yìí tó o bá gbabẹ̀ kú kò sí ohun tó ṣe o ò lọ́lọ́run pè lẹ́jọ́ o ẹlẹ́bi tí wàá mẹ̀bi rẹ̀ lẹ́bi ní ìsìn má jẹ́ ọpẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ó ti ní ọ̀dàkùn kọ́ ọ̀dàbọ̀ kọ́ ọ̀fọwọ́wọ́nú kọ́ ọ̀dáríjì òun ó ti ṣàforíjì fún ẹ̀ ń tèmi kàn wá mọ̀ ni wípé ó kun òní gùngùngùn kọ́ mà níbi tó ti gùn wá o lọ́rọ̀ tìwọ gangan alára. bàbá ṣe é rí ibi tí okùn ti gùn wá yẹn gangan gangan gangan ibẹ̀ lèmi fẹ́ mọ̀ ọ́ ibẹ̀ yẹn gan-an ló jẹ èmi lógún ṣe é rí ohun tó jókòó yìí kò sí kan tó kémi àti ẹ o ẹkọ tó ń sunkún ẹkún ẹkún egbére ẹkún òsì ló kàn ń sun ó burú jù ó burú jù à kò ń ṣèyàn bó ṣe jókòó yìí o ní ti pé èèyàn ń dáríjì yàn mo ti dáríjì mo kò sí kan tó kéèmí àti ẹ̀ mọ́ kó máa lọ́ ń lọ ẹ̀ kémi náà máa lọ́ ń lọ mi ká má pàdé mọ́ rárá àti rárá àmọ́ ibi tí okùn yẹn ti ṣẹ̀ wá gan-an ìyẹn ló ṣe pàtàkì sẹ́mi kò jù bẹ́ẹ̀ lọ. ẹ á bẹ ìpín yóò tọ́ wa sọ́nà gbogbo ibi tó o ti ṣẹ̀ wá pátápátá lẹlẹ́rìí ìpín yóò tọ́ wa síta mọ̀ ẹ̀yìn gbogbo ohun tó wá ti lọ lọ́dọ̀ tiẹ̀ náà elédùn ọ̀dà padà ẹ̀wọ́ náà máa tọrọ àforíjì lọ́dọ̀ Elédùà kó ṣàforíjì fún ọ kó máa bẹlẹ́dàá kóredé kó ṣàforíjì fún ọ bó bá ti ń ṣe ó ṣe é ṣe pé gbogbo nǹkó lọ rẹ pátápátá kó padà wọ̀ ọ gbọ́ ọ̀kárì láì ọ̀kárì ọ̀kárì ọ̀kárì ọ̀kárì láì. bí ìrìn àjò Ayọ̀mídé àti Akóredé ti ńgbà tí orí rẹ̀ ọ wá gbé ló gbé aláwo rẹ̀ kó ló ìrìnà pàdé fáfúnkẹ́ ọmọ mi ńgbà wọn sọ di tẹ́dí àmọ́ ńgbà tí mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ ẹ mo wá ṣàkíyèsí pé ojú yìí jojú mímọ́ mo ti rójú ìléǹgbè kan ọ̀gángán ọ̀nà báyìí tálákẹ́ sọ ńlá àwọn orúmọ rẹ̀ wá gbé mi lọ wá rí i pé bàbá rẹ̀ ti mú wá sọ́dọ̀ mi rí bẹ́ẹ̀ ni ah! ọmọ èèyàn pàtàkì ni ọmọ ẹni mímọ̀ tí mo mọ̀ dáadáa òun ni ọ pẹ̀lú bá ní ọ̀dà ẹbí sí ọba pẹ̀lú ẹnìkan yìí pẹ́sẹ́ èmi rẹ̀ á jọ fojú kan àwọn ẹbí rẹ̀ ìdí tí akóredé débí lónìí nù. ṣẹlẹ̀ yìí méjì yìí ìka ni o ìka ìka gidi ni ìka. ẹni bídẹ̀lẹ̀ yín ní èjì pẹ̀lú kí ni mo ṣe fún yín kí ló le tó tó yẹn tẹ́bí fẹ́ pa mí dànù kí ni mo ti ẹ̀ ń sọ gan-an ẹ pa mí tán ni tí ó bá ń ṣe pé orí kó mi yọ kí ló dé tẹ́bí ṣàdúró nǹkan tó tó yẹn fún mi kí mo ṣe fi kí ni mo rà nígbà yín. ẹ wo àwa kọ́ la ṣe akóredé o dádì ló cause gbogbo problem tó wà láàrin wa kó tó di pé àwa gan gbé ìgbésẹ̀ wàhálà yìí dẹ̀ ló pa dádì gan fúnra lára wọn. ayé ẹ wò mí o àbúrò mi o ẹ wò mí o ẹ wò bó ṣe ń lọ nà. fọyọ̀ gàgà. Baby, that could shit, cha cha, yeah. Uh, know uh, what you wish, I do what you do, yeah. Jọ̀wọ́ máa lọ me, wo mi bí ṣe wù. Oya ṣọ̀dí scatter body go down. Show me, show me your body now. Sexy, sexy, but not me now. Máa sọ fún ẹ pé kò ní. Baby, scatter body go down. Show me, show me your body now. Sexy, sexy, but not uh, uh. me now. I sọ fún ẹ pé kò ní. Oya ṣì gẹ́gẹ́gẹ́ má lọ fara ya. Oya shake your body for me. man of fire ya ṣọ́ọ́dí ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ scatter body for me money, mo ní ṣọ́ọ̀lẹ̀ kò lè go go, kò lè gangan ṣọ́ọ̀lẹ̀ go kò lè gangan Go kò lè go, ṣọ́ọ̀lẹ̀ kò lè gangan Go kò lè gangan ṣọ́ọ̀lẹ̀ lélẹ̀ kò lè gangan ṣọ́ọ̀lẹ̀ lélẹ̀ kò lè ọ̀yàwó mi. never seen no wetin dey hit them for body. ìwà ni mo wò ó gan. Now you be the look yo. Baby, my love from Raya. Àwọn boys ti jó sí o. Baby, ká máa ṣàyè lọ. Wọ́n ní wọ́n fẹ́ dé ebẹ̀. Baby, má lọ para sá. Wọ́n ní I. Oya ṣọ́ọ́dí scatter body go down. Show me, show me your body now. Sexy, sexy, bu na ina. Má sọ fún ẹ pé kò rí. Baby, scatter body go down. Show me, show me your body now. Sexy, sexy, bu na ina máa sọ fún ẹ pé kò ní sẹ́. bóyá ṣe gẹ́gẹ́gẹ́ má lọ faraya ọ̀yà ṣe kí bọ́dí fọ mi. má lọ faraya ṣọ́ọ́dí ṣe jẹ́jẹ́ ọ̀yà skata bọ́dí fọ mi. mo ní ṣólè kò lè gangan ṣólè kò lè gangan ṣólè lélẹ̀ kò lè gangan ṣólè kò lè gangan ṣólè. ẹ̀rọ kí lẹ́yìn ṣe ń tà fàájì burúkú ń ṣọdún lé ẹ̀yin wá dúró síta ẹ fọwọ́ mú kí ìgbàgbé kí lè ṣẹlẹ̀. fàájì ń ṣọnu ilé tó yẹ kẹ wá kájọ máa yín nú ah. kò dá báyìí náà ẹ jẹ́ àwọlé. sẹ́ni pọ́pọ́ lọ́yìn ti lánà gàjí àbí kí wọ́n ti ń porúkọ yín sẹ́ni pọ́pọ́ lọ́yìn ti lánà ẹ̀yin wọ́n lọ pẹ̀lú ọ̀bọ̀já ń wà ẹ̀ wá lọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́ṣẹ̀ pátí ok ẹ ti tí kò sí ilẹ̀ ẹ wọ́n gba promotion sí ibi room ẹ lọ ṣọ́ọ̀ṣì all right gbogbo ẹ̀ máa tó níyànjú. má dàá lóun torí pé wọ́n gàjí yìí ò ní ṣẹ́ lọ́wọ́ o ò ní nǹkan tó ń ṣe o ò ní ọpọlọ tó ń rò rárá o fi duty post lẹ̀ o lọ sílé o ṣe fàájì o ṣe bó ṣe wẹ̀ nílé yàbí má wọ̀rí lè burúkú má wọ̀rí o mọ́mì má tó dé ṣó ti gbọ́ mi mọ́mì má tó dé wá dé bá wa mí báyìí. mọ́mì ló dé ìyẹn àti kò má lè ti ṣe mọ́mì ló dé ìyẹn ṣètìgbọ́ bẹ́ẹ̀. èwo ni ariwo dúkì tí wọ́n mi ẹ̀ ẹ̀ tí ìgbà ariwo ṣé ní tẹ bá wọlé lọ tẹ bá wọlé bínú wọn báyìí tẹ bá gbọ́ ariwo àti smoke tó ń jáde lọ ah ẹ máa yá padà ní ẹ̀mí lè dùn. báwo ló ṣe jẹ́ báwo làriwo ṣe dé nílé. bẹ́ẹ̀ni ariwo bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ta ló ṣe bẹ́ẹ̀ni. àwọn ọ̀rẹ́ mi ló ṣe bẹ́ẹ̀ni ó ra kéèkì àwọn ọ̀rẹ́ mi lẹ́wà. mọ́mí ṣe bí akọ́rẹ́dé ló kọ́ àwọn ọ̀rẹ́ wa sí látàárọ̀ ṣe ni wọ́n pariwo smoke everywhere what. mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe kájí àgbà àmọ́ tó yóò gùn kó lè ṣe ènìyàn yẹn nínú ilé ti tẹ̀mí lọ́dún tó fẹ́ yìí ti jáde àwọn ọmọ mi ọ̀jẹ̀ lè wọlé ọgbọ́n tí wọ́n sọ pé orúkú bìrà ọgbọ́n tí wọ́n pariwo etí tiẹ̀ náà dẹ̀bi ìmọ̀ ọ̀nà. ẹ ọmọ ìlú ọmọ wa ní òní òní kú rẹ bó ṣe fẹ́ yẹn òní kú rẹ bó ṣe fẹ́ yẹn wọ́n ṣe fọ́ pọ́ ọmọ yìí yẹn òní kú rẹ. ṣé kí n tó ọmọ orí orí burúkú báyìí nílé yìí ìwọ ni lòsùn olé lónìí ló máa lọ olùṣọ́nù ilé olùṣọ́ yéé nínú lẹ́yìn náà. mo sọ ọmọ yìí yé mi jọ yé mi àwọn àìjẹ́ kí n tura ńlá wà ọkọ mi lò ó ṣe ẹ ẹ lè sáàkì mi o. Eh, it's not give you. shole, shole, lele shole, lele oya oh, wo wo wo This is náà kí ni gbogbo eléyìí. wo mò ń bọ̀ wá báwo náà àbọ̀ wá bá ní wọ́n tiẹ̀ ẹ jọ ikú ọ̀bọ ni gbogbo yín ti wá irú olórí burúkú ọmọ aláìlẹ́kọ̀ọ́ wo ni gbogbo yín. Ah, can you please right now careful bí ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀nù lẹ́mi olórí burúkú yóò níyà lẹ́mi. wọ́n rò kọ́lọ́ ṣe kí ló ń ṣẹlẹ̀ nígbà tí ibi ìlọlẹ́ àṣàwọ́lọ́ ọ̀nà. màmá ní sùúrù. màmá ní sùúrù. màmá ní sùúrù.

ta ló kó sì báyìí mo bẹ̀rẹ̀ ni kò ṣe wọ nìkan ta ló kó sì báyìí. mọ́mí ẹ ṣe sùúrù o inú ilé bàbá mi ni mo wà o tí mo ti ń ṣayé tí mo ń gbáfẹ́ bó ṣe wù mí o ẹ kò yé ní wọlé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ pa tó máa àwọn very important people lẹ́sẹ̀ kí ni tí mo gbé yẹn náà. Ah, yorùbá ti sọ̀rọ̀ tán ah. wọ́n nílé tó ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà èmi náà ti mọ̀ pọ́dọ̀ yìí padà bọ̀ wárí báyìí mo ti mọ̀ pé lórí burúkú ọmọ ni ẹ abániláyé jẹ́ ọmọ ni ẹ kò ní dáa pẹ́ pẹ̀lú sọ́rí tí mo bá ń gbọ́ ẹ̀ nígbà sí tí bá wà nígbà tí wàá rò pé bóyá dọ́là kan létí ẹ̀ ni. ẹ jẹ́ báyà yín sọ̀rọ̀ tó bá ń wà mí nígbà tí màá wà padà ní kí n sọ gbogbo nọ́ọ̀sì rẹ̀. ṣó o já wèrè kẹ́nẹ́. wọ́n tí mi ló ń bá sọ̀rọ̀ bẹ́yẹ. ẹ fi lẹ̀ o ẹ fi lẹ̀ o ẹ fi sílẹ̀ o ẹ fi sílẹ̀ o. kásẹ̀ wá sọ pé ẹ farabalẹ̀ farabalẹ̀ kásẹ̀ wá sọ wípé omi tẹ́yìn méjì ò kì í dà sórí kò jẹ́ lọ́pọlọ lórí ṣé bọ́kùnrin ni wọ́n ṣebí wọ́n pààrọ̀ kéne kéne. I told you to calm down. wo wo bí wo bí sori tí mo ṣe ń lọ yìí tí má fi lọ bẹ̀ wọ́n tí wọ́n padà wá àti wọ́ àtẹlẹ́yìn upcoming àjẹ́ yìí. èmi náà upcoming ẹ lọ lé yìí tètètètè ẹ̀yin yàrá dára dára rẹ. kúrò lọ wọ́n máa fi ojú sunkún ẹ̀ wọ́n máa fi ojú sunkún ẹ̀ nínú ilé yìí eh, bẹ́ẹ̀ lọ sọ pé wọ́n máa fi ojú sunkún ẹ̀ nínú ilé yìí tí wọ́n bá fi ojú sunkún ẹ̀ sọ bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ló sọ fún ẹ ìwọ lórí kúrò lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ọmọ àlè játijàti ẹ̀rí pé lórí burúkú ọmọ lélẹ́yìí ṣé àbọ̀ pé mo sọ fún bàbá yín ṣe é gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ̀rọ pé nǹkan tí dáàdi yín bá ti sọ náà ẹ nǹkan tọkọ yín bá ti sọ náà ní kẹgbọ́ ṣé torí àwọn tẹ̀mí sọ lélẹ̀ yìí. wọ́n jẹ́ kán fún yín ní mi ò ní hypertension hypertension ò kì í ṣe pọ́ṣọ̀ àti tèmi sórí ọmọdé yìí lẹ́yìn wípé kó èmi ló sọ̀rọ̀ síbẹ̀ yẹn wọ́n á fojú sunkún ẹ̀ bàbá à máa pàtàn ọjọ́ tóun bí in fact wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ti bímọ rí á lóun òbí ju méjì lọ èmi lèmi sọ bẹ́ẹ̀ ṣọlọ́rí burúkú ọmọ ilé yìí máa ń rán níṣẹ́ dé tòrutòru ibi tí ìyá ẹ̀ lọ tí ò dé òun náà àforí ṣọ́pọ̀ lọ síbẹ̀ ni ọmọ olùṣẹ́ clear my tables clear clear my tables. mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ dá mi lóhùn yellow hand yellow hand ìwọ náà tún ní dáhùn àbí kí lẹ ṣe fún dáàdì gangan náà ó ń bínú gan ni o ẹ sọ nǹkan tẹ́jú kémi lè bá bẹ̀ wọ́n àdé ń bá yín sọ̀rọ̀ tí gbogbo yín dẹ̀ ń wò bíi bíi kìnìún ó dàbí nǹkan ṣe ń lọ. jàjì jọ kí ni problem ẹ náà ṣé fẹ́ ju yìí sniper ni àwọn fẹ́ ju yìí spy torí kò yé mi o ogun abẹ́lé nísẹ́yìn àfihàn wà ń bẹ̀ ojúpa ogun wà ń bẹ̀ kọ́ lọ parí ẹ̀ fún wọn jọ kí ni ìṣòro tiẹ̀ gangan tó ní pẹ̀lú ìṣùtà ní pẹ̀lú dáàdì kí ni problem ẹ ṣé ọ̀rọ̀ lórí iṣu pé mo mò ń bèrè lọ́wọ́ iná ló wá ń pè mí ní sniper. ara kan mi o. má ẹ bá pè mí sniper o kẹ́míkà burúkú ni náà òun pè mí sniper ṣé èmi jẹ́ àwọn tó ń fi pa ayan pa nǹkan kan nù lé ni. sniper sniper not sniper. sni. torí kò wá stupid yeah you're very stupid o oh, ò lọ́pọlọ o oh, ò ní ọpọlọ o oh, ò ní brain tó ń rò. ẹ eh, kí ló kún ẹ what's your fucking business kí ló kún ẹ ní ṣébi tó fi ẹṣọ lélẹ̀ go back to your post and face your work ṣọtí gbọ́ mi. bó ṣe ń wò. Oh, stupid going now. You're very stupid. Kí ni wọ́n ṣe mí? Ẹ̀sà ẹ má bínú, mo fẹ́ try láti bá wọn kíkíkí. Ẹ o sì máa discipline wọn nítorí pé ọmọ aláìgbọràn ni wọ́n. Máa make sure wípé o fi ìyà yẹn jẹ wọ́n. But meanwhile, ìwọ sì máa lọ sí duty post ẹ. Ṣé o Ṣé bá lọ sẹ́nu gẹ̀ẹ́tẹ̀? fẹ́yìn aláìgbọràn alágídí méjì ẹ̀dùn náà mo fẹ́ kẹ́ dá mi lóhùn mo ṣe bẹ̀rẹ̀ yìí o tẹ́ ẹ bá gbé fúnra yín tàbí ẹ̀ ń try láti twist mi <laughs> mo sọ̀rọ̀ fún yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tí ọmọ fi ń ṣe fàájì ìyẹn akóredé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ń bí lánàá tẹ́ lọ pa music mọ́ wọn nídìí. Daddy, ah, pa music. Will you stop that? Where? o fẹ́ máa parọ́ fún mi tí mo ti confront mọ́mi yín tó ti deny pé òun kọ́ pé ẹ̀yin ni ah, ah, ah, kí ló wà yín lẹ́nu. dadi àwa àwa kọ́. will you stop this nonsense. ẹ dúná mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni ṣé kí ni ìbànújẹ́ tí wíwà ń bí akóredé tó ń fún yín gan-an kí ni ẹ̀fọ́rí tó ń fún yín wípé ọmọ wà nínú ilé pẹ̀lú wa ẹ lè cohabit peacefully pẹ̀lú ẹ kí ni ìṣòro yín náà kí ni ìbànújẹ́ tó fún yín o torí pé ó jọ mọ tó tó ní sùúrù tó farabalẹ̀ jù yín lọ ó gbọ́ ẹ̀kọ́ jù yín lọ àbí ìyẹn wá ń ta yín lára ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. dadi mo do witness kìíní yẹn but nígbà tá a wọlé a rí i pé smoke wà everywhere then. ok smoke yẹn ó fẹ́ jó lè bàbá la bàbá ẹ̀ àbí smoke music fẹ́ jó ilé àbí ló ṣe pa music oh, oh, oh. could you stop that nonsense anything tó bá wù wọ́n náà lè mú tí wò bá mọ̀ mú kí wọ́n náà lọ́kọ́ kí ni problem ẹ mo mọ gbogbo táyì náà yìí dọ́jì ni mo mọ táyì náà mú kiri nítorí pé èmo lójú mi fools now i want the two of you to listen and listen good níjọ́kíjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ nú lẹ́yìn tó bá tún ṣẹlẹ̀ ìyà tí máa fi jẹ yín ara yín akọ now get up ọ̀rọ̀ ọlọ́run bí òwe. you want me to slap you? ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀. ọ̀rọ̀ ọlọ́run bí òwe ni ó wà. èdìdí ni ẹ má tú o. èdìdí ni ó ẹ má tú o. ká ló wá sínú ilé kó lè ṣòro fún yín. àṣeyí òwú lọ́ba mi òkè àrà máa kàwó ayé. gàdí. better o better eh, o better ẹ baba come here. ẹ now n tó tún fa ìjókòó ìkòjú wípé eh, àwọn àbúrò ẹ wọn sọ̀rọ̀ tí mo rí pé ó ní làákàyè nínú. Ah, tí ó dẹ̀ máa wù mí kí wọn náà gbọ́ eh, so that ká lè take um, a firm decision oya kábíyèsí ti wà níkàlẹ̀ ẹ oya ẹ sọ ohun tí ẹ sọ fún mi. ẹ ṣeun ládé àdúpẹ́ sá àdúpẹ́ fún golden opportunity tẹ fún ọ láti jókòó pẹ̀lú ọba nǹkan tá a fẹ́ sọ náà ò pọ̀ láàárín èmi àti àbúrò mi àti foríkorí àti fikùnlùkù àti wá wòye pé ìbáṣepọ̀ wa ò dánmọ́rán tó kò dáa rárá ọmọ bàbá no it's not good àwọn àwọn pé ok kí chemistry yẹn lè wá ok you know ká lè spice ẹ̀ a ṣe wọ́n pé ok ọba o dàbà mọ́mọ́ tọ́ o. o. àbí. very good. ẹ nǹkan tí àwọn àbúrò ń gbìyànjú àti sọ fún mi wípé wọ́n ní kárìkà pọ̀ bí hmm. yẹ Mm. igi àkọ́ṣẹ́ mi igi àkọ́ṣẹ́ bàbá ọba sọ̀rọ̀ láti wò wípé ó yẹ kí gbogbo wa máa gbé pẹ̀lú ìrẹ́pọ̀ jìtú yóò máa pè ní ìrẹ́pọ̀ dùn láàárọ̀ mm. ah, gbogbo ìjàlẹ̀ yẹn àsọ lọ́la mm. wípé kó o wà kó dáríjì wà wípé gbogbo pòsíṣọ̀n nínú ilé yìí gbogbo bó ṣe yẹ ká máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo bó ṣe yẹ ká máa rá bàbà káàrà bàbà wípé kó o má bínú àṣìṣe ìbọn láti wákàtí ọ̀wọ̀ ìlọ ó yá o kábíyèsí. no no no no no no ẹ ẹ tẹ bá máa ṣe kábíyèsí mo ti sọ fún yín mọ́mí ò ní nílò láti lọ kúnlẹ̀ fún àwọn ọmọ ẹ ló ń láti tẹ̀ dáadáa bẹ̀tù kábíyèsí ní kẹ́yìn kan sọ ìyá gbogbo wa nìyí tó. kì í dédé bínú ọmọ àlè ló ń fà. níwájú ọba. sọ pé tó tó ṣe bí òwe. tó tó ṣe bí òwe. ẹ bá mi kábíyèsí àwa wá fẹ́ prove ẹ̀ fún yín pé a kì í ṣe ọmọ àlè hmm. àbí hmm, um, we are sorry for everything tàti cause nínú ilé yìí gbogbo after all we all one family. so. kábíyèsí ẹ fi ìdí hmm. ẹ pẹ fún wa lágbára kò sí ìjà mọ́ kò sásọmọ àjọyọ̀ máa gbé ní rẹ pọ̀jù. Ah! Ah! Ọlọ́run yọ gan-an ká ọlọ́run yan yín gan-an ṣe rí tí ò bá ń ṣe pé ẹ tètè pé ìjókòó yìí mo ti fẹ́ sọ fún dádì wípé kí wọ́n lé mi dànù. tìyá tí ìyá àtọ̀ mi fún ara yín in fact ẹ ẹ lè lò mi ò bẹ́ẹ̀ lè lò tó ọ̀sẹ̀ kan mọ́ nínú ilé yìí nígbà tí máa ní kẹ́ jáde tán màá kọ́ wàá mú ọmọ kan tó bá dáa màá fún dádì kó máa ṣètọ́jú dádì. <clears throat> inú mi dùn fún ibi tí gbogbo ọ̀rọ̀ yìí wá yọrí sí ẹ màdìá ẹ ìwọ má fi ọ̀rọ̀ bínú yìí sí ó ṣeé ṣe ńgbà míì ẹ mọ̀ pé ipò ẹ̀yin náà ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá ọba lẹ́tún máa bá mi darí ẹ̀ lẹ́rẹ̀ díẹ̀ náà ṣùgbọ́n ẹ̀yin ibi tẹ́ sọ̀rọ̀ sí ni kẹ́jẹ́ kó wà ẹ̀ respect ẹ̀ mọ́ yín hmm? good àti dúpẹ́ fọlọ́ọ̀ àbísí kò sí wàhálà náà kò sọ gbọmọ mm, mm, ẹni mo ti dárí jìn. this calls celebration. oh yes. ìyá àwọn nìṣó ní kitchen. ẹ tẹ́yẹ àwọn bá lọ sí kitchen ìwọ bá mi gbé jẹ̀dí tí wọ́n gbé wá fún mi látàbí kúta. jẹ̀dí tó gbọ́ látàbí kúta rẹ̀ lọ́dún wá fún mi. àyàn mọ́ ẹni o kò máa ṣe pín o kádàrá ni. tẹnitẹni ẹwà ẹni kò máa ṣe pín kò máa ṣe pín ògo ẹni kò máa ṣe pín kò máa ṣe pín o kò máa ṣe pín kádàrá ẹni kò máa ṣe pín kò máa ṣe pín nǹkan mi ni kò máa ṣe pín rárá o kò máa ṣe pín ilé ayé mi kò máa ṣe pín ìwọ náà làwọn pìkù bò ní o ti ẹ̀ ń that's fine. òyìnbó <laughs> àárín how are you. oya oya in fact o jẹ fẹ escape mind wa a ti ní láti tán padà káwa pìkẹ oya oya oya oya kò sí time at all dadi. Eh dádì ò ṣàlàyé anything tó jọ bẹ́ẹ̀ yẹn fún mi. daddy is full of so many yeah. surprises. eh, surprise ni. Yeah. Ah, surprise ọfẹ fi ṣe fún yín but ọ ti discuss ẹ pẹ̀lú àwa o. ẹ wá ní káwá gbé ẹyìn kálọ fún ọ yín tẹ́yìn ọba dé bẹ́ẹ̀ ẹ̀rọ abáyìn ẹ̀rọ ọlọ́run abáyìn ni let's just ẹ fi ẹ̀rọ ọlọ́run sílẹ̀ àwọn properties ten sọ níbo gan-an ni wọ́n wà. Ah, ṣé mo rí i pé gbogbo properties wọn tó wà lẹ́kọ̀ọ́ ni wọ́n ti mọ̀ bóyá tá à ń sọ yìí Ogun State ló wà so jẹ́ ká tètè ó yẹ ká lè tètè padà ó mọ̀ náà. Ogun State. ẹ̀ ẹ́ lẹ́nu lẹ́nu bíi báyìí kò jìnnà. láti bí lọ sí Ogun State lọ́hùn lọ́hùn. kò jìnnà àtọ̀. ẹ wo ẹ wo ẹ má wọrí mi ò lọ ọmọ yọ̀ǹda. ah o ní láti lọ ẹ wo dáàdì máa bínú sí wa ah. ní wọ́n lè máa sọ̀rọ̀ sí wa nítorí tí ẹ wẹ́ jẹ́ ká lọ. o ní láti lọ. ẹ ó dà ó dà ó dà dáàdì ọ̀nà dáàdì ẹ ẹ máa ronú sí ah akòrèdé ṣé wọn pé tí dáàdì bá fún aláṣàmì tá a bá ṣe ah iṣẹ́ ọba ni a gbọ́dọ̀ jẹ ẹ jẹ́ ká ìtì máa lọ àní pé àní pé dé. ẹ wo ṣé kí n má parọ́ fún yín mo ní màá máa ronú sí i tó bá bá mi lára mu màá jẹ́ kẹ́ mọ̀ simple. a kàn fẹ́ kí dáàdì máa pariwo mọ́ wa ni o he will start screaming at us because of it doesn't make any sense. akóredé mo fọlọ́n bẹ gbogbo nǹkan tó bá fẹ́ rò èmi ló gbọ́dọ̀ jẹ èmi èmi jọ mo fọlọ́n bẹ torí dáàdì ni jọ. ẹ máa wo bẹ̀ yẹn ẹ tẹ́kẹ̀ ẹ tẹ́kẹ̀ ń bẹ̀ yẹn. ah ní pẹ́. wo wo wo wo wo ẹ dúró ẹ dúró. ah property wèrè wo gan la ń lọ wò tí táwọn fòrú kiri kí ló ṣẹlẹ̀. property wo gan ni dadi ń ra property wèrè wo gan kiri tó pe pé ta si a sì a débi tá a ń lọ. Ah, ah. ti fẹ́ dé bẹ́ẹ̀. ibo la ń dé níbo la ń dé wà ń ẹ rí property rà Magodo wà ń bẹ̀ ẹ rí property rà ilẹ̀ ńlẹ̀ Abímbọ́lá estate ńlẹ̀ ńlẹ̀ ń bẹ̀ yẹn ẹ rí property rà síbẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ rí rà ẹ wá ẹ wá ẹ wá wo Philip ìwọ àti Dami ẹ fi ọwọ́ mú eléyìí tí ó sì yé yín ṣe láwọn ilé tó wà lẹ́kọ̀ọ́ yẹn ẹ jẹ́ kémi wo ìtẹ́mi bá lè mú un bẹ́ẹ̀ kí n mú un ẹ̀yin lè fọwọ́ mélé. akọ̀ròdé wálé wálé wálé sórí property tá fẹ́ wá fi hàn ẹ́ báyìí hmm. torí ọ̀sán sìn ó ní kò ó ṣàwá wákọ̀ lára o dádì ló ní ìwọ náà ṣàmọ̀ pé Lagos anthem traffic traffic ni tó bá jọ̀rọ̀ traffic a máa ti débí látàárọ̀ and moreover tó bá máa wo Lagos state journey sí Ògùn state journey kò ń ṣe kèrè ní ó dẹ̀ mọ̀ pé kò ní da ká máa ká máa fi nǹkan bò fún ẹ òun láṣẹ ló kéè wá tẹ̀lé wa o jẹ́ ká mú ẹ débẹ̀ torí ó ń déwájú òde ẹjọ́ ó dẹ̀yìn òdà sọ ẹ sọmọ encourage na àti débẹ̀ tán. yo Philip mo a ní mo yọ̀ǹda jẹ́ kí dáàdi fi orúkọ ẹ sí inú inú will kí wọ́n mele yìí ẹ wo èmi ò lọ́mọ o. sùúrù a ti fẹ́ẹ̀ débi tá à ń lọ náà ó ṣàmọ̀ pé traffic ló dì wà mọ́lẹ̀ láti wọ́n. àbúrò náà èmi obìnrin gan mi ò bẹ̀rù Why to ṣe wá ń ṣe báyìí calm down àti débi báyìí ibi tá à ń lọ yẹn àbí. àti débẹ̀ ẹ jẹ́ kémi lead láti bí ẹ jẹ́ lead yín ó yá ó yá yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ibẹ̀ náà láti dé tán yìí náà là ń wò ó yá ó yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. sórí ibi tá a ti dúró lẹ́ẹ̀kan yẹn tẹ bá ń mú bọ̀ báyìí sórí gbogbo fẹ́ǹsì yìí dáàdì ló ṣe gbogbo ẹ̀ pátápátá ó ti yẹ ẹ́ sìn so ẹ máa wo lẹ́mẹ̀ yẹn ẹ wo so sórí bó ṣe lọ báyìí tó dé last kìíní ẹ̀ kìíní tà ń wò yẹn so àti ṣeré wájú òkúta yìí dà òkúta yìí dà òkúta yìí dà. yọkùnrin yọkùnrin yọkùnrin mú fò tẹ ó mú fò dání ó mú dání. ó ah, padà dá ó padà dá ó ah, padà dá ó padà pé 没打飞机，没打飞机，你兄弟兄弟。ohun tèmi ń sọ ni kó o máa gbọ́ mi ṣọ́rọ̀ mi yẹ ibi tí akóredé bá wà ní kẹ́ ẹ lọ mú jáde fún mi èmi ò fẹ́ gbọ́ ní explanation ṣì tó ń sọ yẹn èmi ò fẹ́ gbọ́ ó ti yé mi ó ti yé mi ìgbà tẹ́ ẹ ti meeting tẹ́ ẹ ti ń sọ pé ẹ pẹ́pẹ́ wo àtàwọn mẹ ẹ kàn sí ẹ ẹ kàn sí wàhálà mọ́ ẹ ti parí ìpàdé o ẹ kò sí jà mọ́ ni mo ti mọ̀ yín pé ẹ bá ẹ bá mi bọ̀. àjẹ kélànà ọmọ kú lẹ́nìí tani òmò pàjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ let me tell you no no no no no no no no no no. ó jẹ́ máa para ẹ̀ dà bó ṣe ń ba lọ yìí mo ti ń wo bí ìgbà tó yẹ pé o fẹ́ fúnra ẹ̀ hypertension. lọ́nà wo lórí kí ló lọ́mọ. ọmọ wo ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ látàrọ̀ lọ́mọ tẹ́ ẹ fi jọba tẹ́nu tí wọn ò ká mọ́ nínú ilé báwo ni mo ṣe fẹ́ béèrè lọ́wọ́ dídí ọba àlù wípé ẹjọ́ o níbo lẹ̀ ń lọ o báwo ló ṣe fẹ́ ni o ìjọ́ wo ló máa dé ó ní dídí ọba àlù tó jẹ́ pé bó bá ṣe wù báyìí ló ṣe ń rìn ó lè lọ ọjọ́ méjì ó ń lọ́jọ́ mẹ́ta ó lọ sódìdí odidi ọ̀sẹ̀ kan ó máa kó ònú lẹ́yìn tó máa kó gbogbo àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ lọ tó yẹ pé òun lè ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi pé ó ti pè é lọ́fíìsì o ó ti sọ fún ẹ nígbà tí ń bá wa tí mi ò bá rí so báwo wá ni tẹ́lẹ̀ ìṣe jẹ́ tó fi jẹ́ pé mi ni mo ràn ní ìrìn àjò. ṣé tó bá pè mí lọ́fíìsì mi ò ní sọ fún ẹ. ẹ mi ló lọ sọ fún mi kó tó pé. báwo ló ṣe wá mọ̀ pé ó ń pè mí lọ́fíìsì. lọ́mọ tó mu gbó tó mu sìgá ó sọ ní burúkú kiri ó gbẹ́ kó tó rẹ̀ rìn má wálé àárín kó alọ́rọ̀ mi rà mí ẹ̀ kí n tèmi bẹ̀ bẹ́ẹ̀ ni kí ló kàn mí bẹ́ẹ̀ ni kí ni kí ló èmi mọ ránṣẹ́ ni èmi mọ ránṣẹ́ ni. twenty four hours ìwọ àtàwọn rẹ̀ twenty four hours tí mi ò bá rí ọmọ mi nulẹ̀ yìí gbàdúgbàdú àgbo àgbàdo lọ́wọ́ wọn pẹ̀lú èyí ni mẹ́sàn. ẹ bá wọ jáde fún mi èmi jáde lọ. bàbá ẹ gbà mí nítorí ọlọ́run gbogbo ẹ ti ń tán lọ o ó ti ń tán lọ o ẹ wò ó níwájú ọlọ́run àti èèyàn mo ti bẹ̀rẹ̀ sí tún ta mọ́tò padà o àwọn mọ́tò ta nílé mo ti tẹ́yọ kan torí pé àti jẹun ó ti ó ti ń há gádígádí padà o ẹ jọ nítorí ọlọ́run báwo la ti fẹ́ ṣe o ẹ má jẹ́ kó máa aláṣọ mi kó dẹni tó ń wà kìsà o ẹ má jẹ́ kó ọmọ ẹlẹ́ran mi bẹ̀rẹ̀ sí jẹ́gun o ṣé warehouse mo sọ fún yín tẹ́lẹ̀ kó jóná ṣíìpù tí ó ń gbé kọ̀ǹténà bọ̀ wọ́n lórí sínú omi ìyẹn náà ṣe ń sọ fún mi báyìí ibi tí mo gbọ́kànlé ní àwọn ọjà tó ń bọ̀ yẹn mo gbọ́kànlé o òun ni wọ́n ló tún ti rí yìí bàbá kí ni mo lè ṣe. bàbá philip. bàbá. bàbá philip. bàbá. bàbá philip ẹ̀mí ló mú kú ọ. ẹ̀mẹ́ta. ẹ̀yìn sórí ìgbà tó kọ́kọ́ pè mí lọ́sẹ̀ tó kọjá tó sọ ti ẹ̀yìn àwọn tí ó rí àbí ti warehouse tó <laughs> gbóná ti warehouse tó lójóná ni mo ti bá àwọn onílẹ̀ ní gbólóhùn lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn ifá ò sì ní balẹ̀ ẹ̀ kó má yan ọmọ ẹbọ ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó má sọ ohun ètùtù àmọ́ jẹ́ n kọ́kọ́ bí ọ́ níbèrè kan náà ẹ̀yìn ọmọ tíjú ní tí mo ní ọjọ́ wà lákàtà rẹ kó má kú o ṣé ó sì wà mẹ́. akórèdé. akórèdé. nàndétọ. ẹ wo tá a bá ṣe tá a bá ṣe gbogbo tá a ní ṣe tán máa ṣàlàyé yẹn fún ilẹ̀kùnrin rẹ ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn ǹjẹ́ mọ̀ wípé ìyàwó mi àti àwọn ọmọ ẹ̀ àwọn those stupid those stupid people ǹjẹ́ mọ̀ yìí pé àwọn ni wọ́n mi ò mọ ohun tí wọ́n ṣe fọ́mọ yẹn mi ò rí lẹ̀ àmọ́ mò ń bọ̀ lórí yẹn ẹ bá mi yanjú ohun tí mo bá wá nítorí ohun tí màá ṣe fún wọn ohun tí màá ṣe fún wọn ẹ̀yin kan gbélé bọ́. ẹ mo ṣe mọ̀ pé fáì parọ́ pẹ̀lẹ́ ṣèkèrè torí ọmọ tí olóòrí akóredéhùn àìrí ẹ̀ ní dá gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ sí ọ lẹ̀ bẹ́ẹ̀ ni òun lọ́ba lásìgbò níwọ̀n ọba àgbà tọmọ òun ọba ti wá padà sákàtà rẹ̀ ṣé má tàn ẹ sórí ẹ̀yìn ọmọ aláṣọ tí ó pera rẹ̀ ẹ ọ wọ pẹrẹgẹdẹ àkísà ni. Ah, ẹ má jẹ wọ. ẹ ṣé mi mọ kákísà lè tí wọn dà sí Ọlọ́run ah, ẹ sórí ọmọ ẹlẹ́ràn rẹ̀ ah, kódà yóò wà bọ́gọ́dá bá tí òun ò ní jí ó mu. kí n wá wá kí n rí. kódà bọ́ wá máa ń dé tọ̀ tọ́ ọba ti wá kórede kọ́ ni. bá kórede ọba padà sákàtà rẹ̀ wò ó rí pépà ńlẹ̀ báyìí owó ló pè lọ́mọ mi ah. ah. àwọn ìfún ni a tó dá ní àgbàdo ìyá ìbá tèmi jẹ́ eh, ah, ìyá ìbá tèmi jẹ́ ó dá eh, kò dé sí nǹkan mi tẹ̀lé sí. Eh, ẹ̀yin ìyá mi ní ẹ̀rọ alágbèéká mo fẹ́ bẹ̀rẹ̀. sọ̀rí bí ṣe gbọ́ yín pé àwa la pa akóredé that very day gangan gangan Yeah, yeah.

ṣe wọ́n. ẹ̀kọ́ náà ti kó kó dá ìyàwó ni èmi náà wọ́n ti tẹ̀kọ́ wá lóko lọ kí lè gbé lọ sí ọsibítù èwo ni gbogbo eléyìí báyìí torí ọlọ́run. láti fi ẹ sọ̀rọ̀ kí ló ṣe yín. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ẹ lọ ẹ lọ mú káàkiri ìwà tó dé. ẹ má mú káàkiri ẹgbẹ́ kí n fẹ́ẹ́ tí. kí ló ṣe wọ́n kí ló wọ́n tó ṣe. ẹ kò tẹ̀ jẹ́ máa tó lọ sọ́ọ̀tù. dáadé ìjà lọ sọ́ọ̀tù. ẹ máa lọ sọ́ọ̀tù ẹ máa lọ sọ́ọ̀tù. báwo ló yẹ ṣe yín dáa. ẹ máa lọ sọ́ọ̀tù. Ah, mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ ẹ lè sọ̀rọ̀ báyìí ẹ lè sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe rí gbogbo tí mo ṣe nípa akóredé àtẹ̀yìn ẹ tó fà á rẹ̀ o. yíla bàbá balẹ̀ ẹ ṣe mo dúpẹ́. ẹlẹ́dùn àlọ́ lọ́pẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ sórí lẹ́yìn ètùtù ọlọ́jọ́ mẹ́ta rẹ̀ tá a ṣe àwọn onílẹ̀ ti sọ̀rọ̀ gbogbo ohun tó jẹ́ ṣòro rẹ̀ pátápátá làwọn onílẹ̀ ti fi hàn mí kedere báyìí sórí yàtọ̀ sí ọmọ méjì tí ó wà nínú ilé ẹ̀wọ̀ àtìyàwó rẹ̀ àwọn onílẹ̀ ń jẹ́ ó mi wípé ó ti bí ọmọ kan síta rí tó jẹ́ bí àkọ́bí rẹ̀ pé òun lọ́ọ́ mú wọnú ilé rẹ̀ bọ́ ọ bá ti mú wọnú ilé rẹ̀ ọ̀nà ó ṣe ọ̀nà ó là fún ọ pèrègèdè ó lówó ó là ó lò ó wà á fi gbogbo ara ṣàyè bí ìṣẹ́ṣẹ́ ẹ̀fọ́. bàbá iye ti pẹ́ ẹ̀ eh, ọmọ tá a dẹ́ ń sọ yìí ìyá tó bí fún mi ti kú ó ti ṣàìsí tipẹ́ eh, eh, ọ̀dọ̀ ìyá ló wà ìyá ló tọ́ dàgbà bí mo rẹ́ni kejì ló sì jẹ́ fún yà ẹnu wo ni mo wá fẹ́ lọ fi sọ fún ìyá àgbà pé mo fẹ́ mú akóredé kúrò lọ́dọ̀ wọn pé kó máa gbé pẹ̀lú mi ìyẹn bẹ́ẹ̀ ẹ kejì àwọn ẹbí tèmi náà ìyàwó àtàwọn ọmọ mi báwo mo ṣe fẹ́ pè wọ́n jókòó sọ fún wọn pé mo fẹ́ mú ọmọ wá sínú ilé láwa tó jẹ́ pé nínú ilé àti ìjẹun ẹ̀mẹ́ta. E ẹ lójúmọ́ tipátipá lẹ́ẹ̀mejì kí n tún mú géńdé mi kí n tún mú wá sínú ilé ẹ wò ṣé kò sọnù àbáyọ mi. àwọn onílẹ̀ ní ọ̀sán náà ni. ẹ bábùjá ò ṣe sí lọ́rùn ọ̀pẹ débi pé ibi tó bá bágùn báyìí lọ́ọ́ bà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí sórí ẹ̀yìn àgbàlagbà ni ọ́ baálé ilé ni ọ́ pàápàá ìwọ lọ́ọ́ mọ ọ̀nà ọgbọ́n àlùmọ̀ọ́kọ́rọ́ tó fi tó tọ̀dọ̀ ìyá àgbà tó fìfì báyàwó rẹ sọ̀rọ̀ tí wọ́n ègbọ́ sí ọ lẹ́nu wò mí wo bákórede bá ẹ dáṣẹ̀ wọnú ilé rẹ ẹ kò ní pẹ́ kò ní jì ìwọ fúnra lára rẹ ó rí yàtọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ tó o bá wá kọ̀ tó o bá lówó lọ́wọ́ ìwọ pajá fún mi èmi kíní burúkú yìí wọ́n jẹ bẹ́ẹ̀ mo sọ fún Adélakùn ẹ̀dẹ̀ ní tó bá wọnú ilé hmm. máa là máa lówó lọ́wọ́. ó là ó lù bẹ́ẹ̀ ni n ò lè ka olówó mẹ́ta kí wọ́n má ka akọ rẹ mọ́ ń lù tá a wà yìí èmi sọ bẹ́ẹ̀ fún. ẹ ó ti dagidi ni. ṣé mo tọ́ àwọn èdè bọ́. <laughs> agidi ni màá fi jẹ. ó kò kà ó kò kà ní ìsìn kó o tó gbọ́ tọ̀hún rẹ yìí mo ń ṣèwẹ̀ kan fún ẹ lóòrùn aago kan san gangan ni kàbí kàbí ṣé kìí ṣe tàgbà èyí níta gbangba ah, èèyàn wà á jarú rẹ̀ sí òun ta gbangba kò ṣeé ṣe. àìsìkì àwọn ọmọ mi tó ní mo lọ mi ò láìsìkì wọn. ọlọ́wọ́ ṣe mo dúpẹ́ ọlọ́wọ́ ṣe mo dúpẹ́ mo ti rò ó rò ó rò ó rò ó ọlọ́wọ́ má jẹ́ káyé mi bàjẹ́. ọ̀rẹ́ mi bàǹkọ́jẹ́ ẹ̀ ti bàǹkọ́jẹ́ jìnnà. ẹ ti yé kí mẹ́tẹ̀ mi lọ pàkọ́ ẹ jẹ. ẹ ṣe kí ni ẹ ṣe kí ni. àwọn ọlọ́pàá kọ́ ẹ jẹ. ẹ ṣe kí ni. ìyá lẹ́nu ọ̀rọ̀ yìí ló pọ̀ jù látàlẹ́ akékèké ah, ayányányá ah, bá yín sí ọjọ́ kìíní àná pé ṣé tí wọn ò ní gbé báyìí. mo sọ pé kò gbé ṣé ni mo sọ fún yín pé kò gbé. mú mi ẹ̀ take action láti gbà yé kọ fún wọlé mi. ọ̀sán mi ṣe máa. mi ti ta pé yóò kìíní àná pé ẹ ká ṣe reconciliation ká ṣe akọ̀fẹ́ ah, jẹ sí ìtútọ́ funfun jáde ni a ti ní nǹkan sínú pé nǹkan eh, abúlé abẹ́ṣe sákòrèdé láti gbà yẹ. ó ní pé méjì Daddy! Daddy! Daddy, wake up! Mo dáhùn. Daddy! Mo dáhùn. Ah! Mo dáhùn. Tala fẹ́ pè. Tala fẹ́ pè. Mo dáhùn. Daddy dìde. Daddy. Daddy dìde dìde dìde. Daddy dìde. Ọmọ mo kọ́ fún Sylvia. Sylvia. Hmm? Ah, bẹ́ẹ̀ ni yóò gbẹ́ mi mì nígbà tó mọ̀ pé n tó so mọ́ igi ọ̀la òun ni wọ́n pa ó tó kéèyàn ọgbẹ́ mi mì wá ó tó bẹ́ẹ̀ méjì. ẹ kò bò àṣẹ wà. ṣe rí ọkọ mi fúnra rẹ̀ lọ dáadáa o ọkọ mi ló dá gbogbo jákujàku jákujàku yìí sílẹ̀ nígbà tó mọ̀ pé o bímọ síta tó o dẹ̀ fẹ́ mú mi wá nílé a dẹ̀ ti sọ a dẹ̀ ti gbà kí lọkọ mi mú akóredé wọlé fún tán bàbá ló bá sọ akóredé ló bá sọ dọ̀bà mọ́ wa lọ́wọ́ ṣé bí akóredé yìí yẹ kó dé sínú ilé yìí gẹ́gẹ́ bíi wípé èmi nìyá tòun ni àwọn ọmọ tí mo bí ó yẹ kí wọ́n máa wo akóredé gẹ́gẹ́ bíi àkọ́bí ìyá wọn ni kò yẹ ká lè rí yàtọ̀ mélòó ni mo bí méjì náà ohun tó dẹ̀ wà ńlẹ̀ ó ká gbogbo wa ó yẹ káwọn ọmọ yìí lè máa wò mí kó máa wo akóredé bí ìgbàgbọ́ pé ìkọ̀kan náà ni wá fúnra wọn ni wọ́n fira wọn jọba nínú ilé yìí a lè sọ̀rọ̀ mọ́ nínú ilé bàbá ó sì ò páàtì tó yẹ pé tí èmi àti ọkọ mi bá fẹ́ ní àjọṣepọ̀ mo máa ń kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ ọba tó dóko yìí tí ò ládé màá kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé à mo fẹ́ sùn sínú yàrá ọkọ mi o tó bá ní yé yé mi tó bá ní ní ní mi ó sọ́dọ̀ba fún gbogbo wa nínú ilé àwa rójú àtọkọ àtàkọ́rẹ́dé àárín ojoojúmọ́ ni mo máa ń sunkún ibi what is the meaning of this òun náà ti ẹ̀rí mi bí nǹkan nínú ilé a máa sọ bígbà ara àní àkọ́dédé máa ń sọ fún mi pé òun máa lé mi dànù ẹ máa rò pé òun ló kọ́ léyìn tó fẹ́ lé mi dànù ni mi ò jẹ́ kankan ìgbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní pè how am I supposed to handle that àwọn ọmọ tó dẹ̀ gbé gbèsè tán gbèsè èmi ò mọ̀ torí sọ fún mo ní tiwọn léyìn àmọ́ sùúrù lọ̀rọ̀ wá gbà mi ò kúkú mọ̀ pé ẹlẹ́mìí kúkúrú ni ọkọ mi òun gbogbo eléyìí o àtòun àtàkóredé fúnra rẹ̀. àwọn ọmọ yìí wọ́n kéwèé ni torí bí wọn ò bá kéwèé ó yẹ wọ́n mọ̀ pé orí bíbẹ́ báyìí kọ́ ló gùn orí fífọ́ torí pé ìgbésẹ̀ tí wọ́n gbé ọgbọ́n ọmọdé àtẹ̀jẹ́ ọmọdé. wọ́n ti ẹ̀ fi lọ̀ mí tó bá jẹ́ kó fi lọ̀ mí mà ní wọ́n ò ní jẹ́ kí wọ́n ṣerú ẹ̀ ọ̀dádá lélẹ́yìí náà òun ni nígbà tí bàbá ń ṣe bóun ti fẹ́ ṣe rè torí pé ó mọ ìpìlẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ hmm. ṣé ó yẹ kí wọ́n náà ò kí bàbá rẹ lẹ́yìn kò yẹ kí wọ́n ṣe ọ bí ọba kọ́ ọ máa ṣera rẹ bí ẹrú. àlè nínú ilé rẹ. ẹ kó ṣera rẹ bí ẹrú ni wá wo kò tọ́ bára rẹ àìmọye èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti gbabẹ̀ lọ fámíà tó jẹ́ pé adọ́hùn òótọ́ ni wọ́n ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá jẹ́ pé ọ̀ ẹ wo ìmọ̀ràn ní fún yín rè ẹ ṣúra yín pọ̀ ẹ sọra yín dọ̀kan ẹ̀ka máa mú pé ìyá kan ló gbélé bàbá kan ló gbélé ìyàtọ̀ akúrédé àwọn àbúrò ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ ẹyọ kan látòmí lọ àwọn olúmọlẹ̀ ó sì fún yín ṣe ẹ̀hún tó ti da àtẹ́lẹ̀ tí ò da àwọn fáwọ̀dì ò da eléyìí tó wá kù díẹ̀ káàtó nú ọ̀rọ̀ yín àwọn olúmọlẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ ni lọ́la àwọn ìyá mi ọ̀sẹ̀ àwọn arúgbó tó má balẹ̀ òjijì fìrí àpọ̀tà ṣe.